الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أفوني نترى تسأل إخوة كيف تسيطان nínú òfin ṣẹ̀ríà ká gbéṣẹ́ fún bá wa ṣe lábẹ́ tí wọ́n ń pè ní àlùjọ́rò ṣe nǹkan báyìí lórí pé tọ́lọ́mù bá fún ọ ṣe wàá gbáyé báyìí tọ́ba rí ṣe gbà náà ló tó lẹ́tọ̀ọ́ sí iye tá a láàfù tọ́ba sì rí ṣe tó ò rí ṣe ọ̀lẹ́tọ̀ọ́ sí ká fún kọ́bọ̀ wàhálà tó wá ṣe ń kọ́ kò ní gba kọ́bọ̀ lórí wàhálà yìí eléyìí ni wọ́n ń pè ní aljọ́ọ̀ àìsí ìdágbàsí ọlọ́mọba ní kó rí ọgbòho sẹ́ ọlọ́mọba ní kó rí sẹ́ eléyìí lọ́nu asìtìmá pèjúwe wa bí kéèyàn sọ ẹgbẹ́ ni tó bá dá irú mi tó sọnù ọba bá ń rí mu wá yọ gba nǹkan báyìí ràkúnmí mi ètò sá tọba bá ń rí mú wa ọ gba nǹkan báyìí àbí bá mi gbé kànga tọba fi lè gbé kan mi ọ gba nǹkan báyìí àbí bá ń ta aṣọ báyìí bọ́ọ̀ bá rí ta ọ gba nǹkan báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ولا شيء له إلا بتمام العمل ẹni tá a gbéṣẹ́ fún báyìí kọ̀lẹ́tọ̀ sí kọ́ gba kankan lọ́wọ́ ẹni tó gbéṣẹ́ fún ọ àyàfi tó bá ṣe iṣẹ́ yẹn láṣẹ pé tàtọ́ bá ṣe iṣẹ́ tá a gbé fún láṣẹ pé ìgbà náà ló tó lẹ́tọ̀ sí ká fún lówó tó kú dẹ̀dẹ̀ ọwọ́ rẹ̀ ọba ẹrú tó sá lọ yìí ń wò pàkọ rẹ̀ lọ́ọ̀kan ni wọ́n fẹ́ mú tán lọ́ba túlẹ̀ mọ́ lọ ó sì ti wá wá wá wá kò rí kó tó wá rí i pé ọlọ́run ní orí báwọn kò sẹ́ni tí ó fún kọ́bọ̀ kan. àkúmí ó ti fokùn sí lẹ́sẹ̀ wọ́n fi títí lọ pé bàbá onírà àkúmí wá pé sétí ní àbí èsètí ọba tún bọ́kùn lọ́ba túlẹ̀ kò ní kọ́bọ̀ ọgbà ó ti gbẹ́ kànga wọ́n gbẹ́ kókò méjìlá àwọn tó wá ní òye nípa gbígbẹ́ kànga ẹ bá ń ṣe ń wojú lẹ̀ yìí gbọ́ àwọn bá tún fi gbẹ́ kókò kan sí i pẹ̀lú ògbọ́ ọlọ́run omi ò ti fojú hàn wà ibi tó ń gbẹ́ léyìí òun lè gbẹ́ nǹkan kan máa ń tò kòbóró ọgbẹ́ àgbẹ́sẹ̀rẹ̀ nù ọlọ́run ọba ọba wù tó san lẹ́sàn-án rere tó ṣe ṣùgbọ́n pé ọgbà kọ́bọ̀ oṣù kọ́bọ̀ tí ọgbà torí pé iṣẹ́ tọ́gbà yìí kò gbá lórí pé wọ́n háyà rẹ̀ ṣùgbọ́n gbà lórí jọ́ọ̀l báyìí ṣe nígbà tó bá tún hàn kó orí ṣe lóòótọ́ gbowó kò sì tí hàn kó mi ọ̀nbẹ́ńbì kò tí ì fojú hàn kó orí ṣe oṣù kọ́bọ̀ tó gbà wọ́n ní wala shay'a lahu illa bi tamamil amal oníyẹrí kò ní rí kọ̀lẹ́tọ̀ sí ká fún ní kankan àyàfi ìgbà tó bá ṣiṣẹ́ yìí láṣẹ pé ẹni tó mú ọmọ wá tóní tí ẹ bá bá mi kọ́ ọmọ yìí ní àlùkùránì màá gé tẹ́ ẹ sì tún kọ́ màá há sórí tó há gbogbo ẹ̀ sórí ẹ gbà ogójì àpò ọmọ sì ha ọha okùn súra kan ní orí ha tọmọ fi lóhùn ọlọmọ ẹ nígbà kọ́bọ̀ ní forty thousand súra ọ̀kan tó kù kúláwó dọ̀rọ̀ bí nọ́ọ̀sì ní orí ha ẹ nígbà kọ́bọ̀ ọlọ́mọba yín sẹ́nu ẹ máa retí ládàá lọ́dọ̀ ọlọ́ ìjẹba àwọn. والأجير على البيع إذا تم الأجل ولم يبع وجب له جميع الأجر أنا tá a bá gbà yẹn àgbà ṣiṣẹ́ pé bá ní ta ọjà yìí tó o bá wá ta ọjà yìí o ọ four thousand naira láàrin ta ilé yìí láàrin ìsìn tóṣù mẹ́ta ti ń bọ̀ láàrin ta ilé yìí láàrin òní sí oṣù mẹ́ta ti ń bọ̀ tọ́ ọ bá rí ta láàrin òní sóṣù mẹ́ta ti ń bọ̀ wàá gba thirty thousand naira. ọlọ́run bá bá bá a ṣe orí ọjà ìta títí tó sùn mẹ́ta ìfi pé èsì ń bẹ lórí pé fi léyìí wẹ́ lọ́ka ilé kan wà fún títà ọ̀ kọ́dà ibi tó bọ́ sí orígun ni a ah, kọ́dà ẹ yọ ṣọ́ọ̀bù abẹ́bẹ́ ọ̀sà sọ̀sọ̀ títí kálukú ah, a ọ̀dà pọ̀ ṣùgbọ́n owó rẹ̀ dáa jùlọ wọn ò rówó kó dà lẹ́nu títí oṣù mẹ́ta tá a dá yẹn fi pé afaani wọ́jẹ̀bẹ̀lẹ̀ owó jẹ̀mí ọ̀lẹ́ ẹ̀jọ̀ ọ̀ràn yẹn ni ká fún ní gbogbo owó sẹ́ta aláfọ̀ oṣù mẹ́ta pé kò rí ta gánì àtọ̀ eléyìí ẹlẹ́ni tó sọ ẹ́kí tó bá dá ẹrú mi tó sá lọ tó bá dá padà ràkúnmí mi tó sọnù tó bá bá ń rí mú wá àti tó sọ yìí pé tó bá lè gbẹ́ kànga kan mi ọgbà yìí báyìí tọ́ba bá ń kọ́ máa ń ké owó tó máa ń ké tọ́ ha sórí wàá gba yìí báyìí a sì ní tí iṣẹ́ ọ̀bá jẹ́ àṣepé kò ní gba kọ́bọ̀ pẹ̀lú ẹni tá a láàbẹ̀ ń sẹ́ pé bá ní ta nǹkan láàrin ìgbà báyìí tí ọ̀bá rí ta tí ìgbà yẹn bá fi pé yóò gbowó iṣẹ́ lágbàgbé tó ń ta ìrìta ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ni pé ẹ̀rí dára àkọ́kọ́ tá a ṣàlàyé rẹ̀ ṣáájú wípé bí ọba àríṣẹ́ ṣe pé kò sí ẹ̀san kan fún kò sí owó kan fún kò sówó ṣẹ́ kan fún eléyẹn ńṣe lọ wáyé lábẹ́ ń tàǹpẹ̀ nìkẹ́ni alìjàrẹ́lẹ̀ alìjọ́rẹ̀ júlù ẹ̀wẹ̀ òun bọ́ọ̀bá ti ríṣẹ́ ṣe láṣẹ pé òní gbà kọ́bọ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kejì yìí bá ta léyìí láàrin oṣù mẹ́ta tó bá rí ta láàrin oṣù mẹ́ta o owó ẹgbẹ̀rún náírà àìríta yẹn ó fún ní àǹfààní pé yọ gbowó sẹ́ẹ̀ tó ta àìríta ìyàtọ̀ tó wà àti sọ pé aljọ́ọ̀n wọn yìí dàgbà sí ẹnikẹ́ni tó bá bá ń rí ẹrú mi tó sọnù yóò gba yìí báyìí ràkúnmí mi tó sá abẹ́rù mi tó sá yóò gba yìí báyìí ràkúnmí tó sọnù yóò gba yìí báyìí lọ́wọ́ agbé kankan tá bá fi kan mi yóò gba yìí báyìí wọn yìí dàgbà sí gbàdé ìsìnkú ọ̀fẹ́ pààyàn wọn yìí dàgbà sí ẹtọ́lọ́mọba ni kò rí títí tẹ̀ ikú yóò sì rí títí tí ẹ bá fi kú táwọn ọmọ bá tún nítọ̀ bẹ́ẹ̀ ṣe wí níta ẹlẹ́fun yẹn náà làwọn náà tún fẹ́ ńtọ́ bá rí sí wàhálà mi. ṣùgbọ́n ẹ̀ màgbé kò sí túláàsì ń bẹ̀ ẹ́n kìí ṣe akudun lẹ́zìn akudun jẹ́ ìzìní kìí ṣe contract ìtọ́jú ọ̀ràn yẹn pé wọn abá ti wá wí ọ̀ràn yẹn náà ni wọn náà gbọ́dọ̀ ṣe kí sọ̀ràn yẹn bọ́ bá sú ọ ọ̀ ọwọ́ ẹlòmíjọba sí i tó eléyìí wọn yìí dàgbà sí ṣùgbọ́n àlè ìjáàrà tàbá háyà yẹn ẹgbà yẹn sísè oṣù ẹgbà yẹn sísè ọ̀sẹ̀ ẹgbà yẹn sísè òjò onígbà sísè òjò máa parí sísè òjò bá ti parí ẹ sanwó fún sísẹ ẹ sanwó fún sísẹ òun oníọ̀kẹ́ lọ bẹ̀rù ọlọ́run tí ò ní jẹ́ igba aago mẹ́wàá àbọ̀ lójú débi iṣẹ́ gbàgbó mẹ́rin ṣiṣẹ́ ń lù ló ti bẹ̀rẹ̀ sí ní kó gbá aṣẹ́ rẹ̀ ńlẹ̀ pé à àwọn sì wọ́n ni táwọn jọ gbà lẹ́gbẹ́ àwọn nù ní màbá sẹ́gbẹ́ ló pè ọṣẹ́ nìsí ọwọ́ abiṣẹ́ mẹ́wàá àbọ̀ ó sì ń sí wọ́n mẹ́rin kọ́ ọ lọ àmọ́ ti gbà ń ṣẹ́jẹ́ pé sí òòjọ́ ni ẹ fún lówó rẹ̀ eléyìí náà ẹ gbà ṣiṣẹ́ ẹ háyà rẹ̀ ẹ sì dágbà sí i láàrin oṣù mẹ́ta yìí tọ́ bá bá ní rí léyìí tá o Ọgba ọgbọ̀n egberun náírà ó sì ṣe ṣe ṣe ṣe gbogbo yẹn tó dọ́gba láti rí lé ìta láàrin oṣù mẹ́ta kó ríta àìríta kò lè dí lọ́wọ́ láti gbowó sẹ̀rẹ̀ nítorí gbígbà tá a gbọ̀n àgbà ní gbígbà pa àháyà rẹ̀ ni ó yàtọ̀ sí pé bá mi ṣe tó bá rí ṣe wàá gba ibà ẹ̀ eléyìí bá mi ta láàrin ìgbà báyìí ọgbà yìí báyìí tọ́ba rí ta alihamudulilayi yọgbà yìí ń tí ọba tún rí ta yọgbà yìí ń tásìkò bá pé torí wọn ló ṣíìsì ẹ̀ kalẹ̀ fóṣù mẹ́ta ó di ó rí nǹkan míì ṣe títí tóṣù mẹ́ta yẹn fi pé jẹ́ tọ́ba rí bẹ́ẹ̀ ó fún lówó sẹ́rẹ̀ tí ó pè tí ò ní ní kọ́bọ̀ ó fún lówó sẹ́rẹ̀ tí ó pè tí ò ní dín kọ́bọ̀. tọ́ ọba bá ń rí mọ́tò yìí tà ọgbà ìdákanu mẹ́wàá yìí tọ́ ọba tà tọ́ ọba bá ń ta mọ́tò yìí mọ́gbọ́ ṣiṣẹ́ kọ́ ọba ń ta mọ́tò yìí láàrin oṣù mẹ́ta tọ́ ọba rí tà láàrin oṣù mẹ́ta gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo gbọ́ pípọ́ ọmọ ẹ̀sìn fóṣù mẹ́ta yẹn ìdákanu mẹ́wàá yìí tá a bá tà lọ́gbà. gbàtó ti dágbà fún un ó ti ṣíìsì ẹ̀ka lẹ̀ fóṣù mẹ́ta wọlọ́mọ abẹ́ lọ́nkọ́lọ́ ojú orí ta tí ọba fi rí ta yọ gba ẹ̀hẹ́n àwa ní sọ pé ìdákanu mẹ́wàá yìí tá a bá tà àmọ́ yìí tá a lè ta èlò ló fún lóṣù mẹ́ta ó kè é ọgbẹgbẹ̀rún mẹ́wàá ọ̀tá tóṣù mẹ́ta bá pé ńkọ́ lọ́gbẹ̀gbẹ̀rún mẹ́wàá. ntí wàá lè fi wọ́nà jàjà bọ́ níbi àìní sanwó fún oní kó mú adájọ́ mọ̀ dájú pé oṣù mẹ́ta kọ́dà kò síṣẹ́ kankan lórí bí ó mọ́tò ìta nǹkan sùn kalẹ̀ mọ̀ pé tóṣù mẹ́ta bá ti pé wọ́n mẹ́wàá polongo fẹ́nìkan kọ́dà gan kò gbélé lórí agolo lásán kan máa gbélé wọ́n fi fura bí wọ́n fẹ́ ta ni kò gbé nǹkan kan lé lórí. eléyìí báwa máa ń ẹlẹ́rìí wa tí wọ́n jẹ́rìí fún ọ tó fi ní ṣe kíni tó fi ní san kọ́bọ̀ fún. tí ọba rí ta tóṣù mẹ́ta bá fi pé iye tó ló fún ọ gbọ́dọ̀ fún ẹgbẹ̀rún mẹ́wàá wàá fún. ọlọ́run á ràn lọ́wọ́ oṣù kan àbọ̀ oṣù kan àbọ̀ gẹ́gẹ́ tí ọjọ́ tó gbéṣẹ́ fún lọ́lọ́ọ̀ ní kò rí ta oṣù mẹ́ta ni wọ́n sì kó fún ní kíni ẹgbẹ̀rún mẹ́wàá adẹ́gbẹ́sẹ̀ tó ọgbà yẹn iṣẹ́ oṣù mẹ́ta ni iṣẹ́ oṣù mẹ́ta ló ní ẹgbẹ̀rún mẹ́wàá ezeke títa mọ́tò ni ló lẹ́gbẹ̀rún mẹ́wàá sísíìzì ẹ̀ka lẹ̀ fóṣù mẹ́ta ọ̀hún pé ní kó fi táwọn ló lẹ́gbẹ̀rún mẹ́wàá bọ́lá wọn bá ràn lọ́wọ́ tó bá lóṣù kan àbọ̀ kìí sì ràn lọ́wọ́ ló wọ́n ìdajì iye tó lófun ní ọgbà torí isé ìdajì ìgbà ló ṣe. ayíkédúkò kọ́ gbẹgbẹ̀rún mẹ́wàá ń kọ́ ẹgbẹ̀rún márùn ní ọgbà. èyí ti jẹ́ ebi kí n ta mọ́tò ni ẹ kọ́ ọ̀tá níye ìgbà tá a ni. ọlọ́run ti o ti ta kó tó dìgbà tètè lọ́ọ́ fàṣìkò rẹ tún wá sẹ́mi ẹgbẹ̀rún márùn tọ́lá rìtà kan àti ẹ̀ tí ì mú oṣù kejì tọ́lọ̀ fi ní oríta yóò gba ìdá nínú mẹ́ta ìta aláàfọ̀ ìdá nínú mẹ́ta ẹgbẹ̀rún mẹ́wàá ẹgbẹ̀rún mẹ́ta àtọ́gọ́rùn mẹ́ta àti kínní kan ni ọgbà kálukú ọba sí. ìdajì oṣù lóríta ìdajì oṣù kan lọ́lọ́ ní oríta ẹgbẹ̀rún kan àtọ́gọ́rùn mẹ́fà torí pé iṣẹ́ tí wọ́n fún yẹn wọ́n fẹ́ ṣíìsì ẹ̀ kalẹ̀ fún ìgbà kan ni ọlọ́run sì pé tọ̀ fún òun tètè rí ta ẹ̀yà àfitó náà bá fẹ́ dàbí ọgbọ́n ẹ̀ńnà lánàá lẹ̀ ẹjọ́ oṣù mẹ́ta ó pé kẹ́ẹ̀ tó kó wa mọ́tò yìí ò ní kó bí àfilẹ́yìn oṣù mẹ́ta àmọ́ kò pé náà kò sì pé mọ́tò torí pé tẹ́ni tó lọ́wọ́ rà bá lọ́wọ́ rà wọ́n kọ́ ìwọ́dà dúró fóṣù mẹ́ta wọn ò sì rà mọ́ àmọ́ tó pé òun torí pé ọ̀tàkọ̀tà ẹgbẹgbẹ̀rún mẹ́wàá síbẹ̀ síìsì òǹkalẹ̀ fúnṣù mẹ́ta mọ́tò náà wà sí síìsì kalẹ̀ tẹ́lẹ̀ ìjọba òṣèlú àṣírí yàtọ̀ eléyìí tó wà láàrin al-ijara àti ju'ul nínú eléyìí tó wá jẹ́ ju'ul ni ọ̀lẹ́tọ̀ sí kọ́bọ̀ kọ́bá àti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ títí tí ó fi ṣe kíni tí ó fi rìta ẹ bá ní wo ní tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wa lónìí tí ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wa látàrí àwọn abániralẹ̀ abánitalẹ̀ abániralé abánitalé abẹ́ èwo lọ́bọ́ sí báńtalẹ̀ yìí báńtalẹ̀ yìí báńwálé báńwálẹ̀ lórí pé tí ọba bá ń rí o ọba bá ń rí ta ọba bá ń rí ọba bá ń rí tá a fi rà á ìdákanu márùn yìí tá a bá rà máa fún ọ ìdákanu márùn yìí tá bá rí ta wàá gbà ṣé jóòlù lélẹ́yìn àbí ìjà rà jóòlù ni tí ò kejì ṣé juhulu ni àbí ìjára àwọn ní juhulu sani ko mú ìjára bẹ́ẹ̀ ló ti juhulu náà ẹ̀mí ọgbọ́n kọ̀sá àkókò mẹ́ kí si nǹkan tí ò tún sí wọn ò dágbà fọdún kan fọdún méjì fọdún mẹ́ta fọdún mẹ́rin wọn lọ ń rọpò sí machine tó ń gbé yẹn lọ́jọ́júmọ́ ilẹ̀ yóò fẹ́ ta ni ẹ ó tiẹ̀ dá ó tiẹ̀ ṣe kí ni ọ̀n lọ ń bọ̀ ń lọ ń bọ̀. at the end of the day ò rí ta owó epo tó sì ti dà sí machine ó márùn under business náà ni ọlọ́wọ́ bọ̀ dì í. tọ wọn á sọ wọn sọ yìí ìwọ tọ bàbá ń rílẹ̀ ìta o má ṣe sọ fún wọn tó sọ fẹ́ lómi ẹnikẹ́ni tó bá rílẹ̀ ìta fún mi yọ gba yìí báyìí ẹ wá wuyi wàhálà táwọn ẹrú ọlọ́run sí ẹ wá dúró ẹni tí ọ̀dọ̀ sí ẹni tó lọ́nba ní kó rí tàǹkọ́ òun ló ní èrè yìí ó sì lẹ́nu ọ̀rọ̀ tó fi lè máa wá wẹnu gbígbá dúró wàhálà tí mo ti ṣe ẹ̀ ṣe tọ́ ẹ́ ẹ̀ ní fún mi lówó ní gbọ́sẹ́ sẹ́tí mo gbọ́ sí wọ́n yé sanwó orú ẹ̀ àfi kéèyàn ó ṣe pé kò sí rí nǹkan kan sí. ẹ̀yin wọn ti gbé fún tipẹ́ ẹ̀wọ̀n awọ́ ẹni sì kún ọ̀rà láti bí ọdún mẹ́ta ẹ̀rẹ́ ni ra ẹlòmíì tí wọ́n á fi lọ láàrin oṣù méjì ló ń bá rí ta. wọ́n á sanwó lẹ́gbàá bẹ̀ kọjá lẹ́bàá jókòó ẹ̀rọ ni tẹ́ ẹ bá débi tí wọ́n ti ń pín nǹkan o ẹ bá wọn pín bẹ̀ tọba ṣiṣẹ́ rẹ̀ bá tòǹtì nígbà tán káwó tó pé wọ́n sì kò tiẹ̀ lé lọ ẹ lẹ́nu ọ̀rọ̀ tẹ́ fi sọ pé a ṣé ẹ sì kó gbogbo owó ìdá kù dáadáa torí pọ̀ ń lórí ìta ìwọ ò rí ìta lọ́wọ́ àtijọ́ mi ìwọ náà ò rí ìta inshallah ẹlòmíràn lẹ́tọ̀ọ́ sí kọgbà pọ́bọ̀ ń bẹ̀ gbà èsì pẹ̀jọ ṣiṣẹ́ títà rẹ̀ eléyìí jẹ́ òfin ọlọ́run lágbọ̀n bẹ́ẹ̀. eléyìí túmọ̀ sí pé aljọ́ọ̀lù ẹni tó bá ṣe láṣẹ pé òní ọgbà owó rẹ̀ ẹni tó bá wá ṣe wàhálà tó ṣe wàhálà títí títí títí tó kúfẹ́ rẹ̀ kó ná oríṣe tí oríṣe kò sí nǹkan tí ọgbà bẹ̀. ó túmọ̀ sí pé kìí ṣe gbogbo ìgbà tá a bá ṣiṣẹ́ náà là á máa pawó kìí ṣe pàṣẹ jèrè fa èyí ṣe gbogbo gbàtà bá ṣiṣẹ́ là á pawó èyí sì ṣe gbogbo gbàtà bá ṣiṣẹ́ là á lé ṣòfò ẹwọ́rú wàhálà agent ọ̀nlọ́ mú yẹn lọ gbogbo gbà pé kí wọ́n fi ra lẹ̀ yẹn ọlọ́run nìkan lọ́mọ yìí tó ti ná ọlọ́run sì kádàrá gbé ọwọ́ rẹ̀ wọ́n gbàrà tẹ́gbẹ́ ògbéró tán náà ọlọ́gbìn tó ìdí nì tó fi jẹ́ wípé ọmọ èèyàn ó yẹ ká máa láàánú fúnra wa ó yẹ ká máa láàánú fúnra wa kò yẹ ká dájú nítorí owó gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ ti ṣe rí lónìí wọ́n kàn ya abara amórí jẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn phase one la mọ̀ nípa wọn gbàtó wò tí dà wá pọ̀ tó o bá fi lè dà pọ̀ báyìí phase two lẹ́ẹ̀mọ̀ ọ̀pọ̀lọpọ̀ dáa ọ̀dà owó mú wọn owó mú wọn fìdí rẹ́mi sàṣeyàn ní sàṣeyege tó bá ti dọ̀rọ̀ owó so irú ẹni tí ń ṣe wàhálà báwọn ọlọ́run bá padà kọ́ pé kí wọn náà rí ta orí ìta gbọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sóhun tó sì fura márù wàhálà tí ẹni tó ti fi lọ rí náà ti ṣe ṣe ṣe ṣe lórí pé wọn ò fi rẹ́ni rà gbọ́dọ̀ wọn kọ yí pé ọwọ́ rẹ̀ ni wọ́n gbà rà kódà ṣe yí kan kéèyàn ó fún un kéèyàn ó fi rẹun náà lẹ́kùn kéèyàn ó fi tùnú nítorí wàhálà tó náà ṣe torí tóní kọ́ ọ torí tọjọ́ mi ó yẹ kó ojú kó rí ojú kó sànù rẹ̀ jẹ́ bó ti alqira'u kò yàtọ̀ sí alìjára alqira'u kò yàtọ̀ sí alìjára ṣùgbọ́n alqira'u wọ́n lò ní ṣe pẹ̀lú gbogbo nǹkan tá a háyà ṣùgbọ́n yẹn ò jó ní làákàyè ohun tá a háyà tí ọjọ́ nílá káì ni wọ́n ń pè ní alukérò eléyìí tó túmọ̀ sí wípé tá a bá háyà lé alukérò ni wọ́n ń pè tá a bá háyà ẹranko bá gùn lọ́ọ̀bì kan alukérò ni wọ́n ń pè tá a bá sì háyà mọ́tò alukérò ni wọ́n ń pè bàálù ọkọ̀ ojú omi alukirawo ni wọ́n ń pè ṣùgbọ́n ayé èèyàn fúnṣẹ́ yọba ni malé yọba ni kanlé yọba ni roko yọba ni gbẹ́lẹ̀ yọba ni sekini eléyìí wọ́n ń pè ní kíni alìjáàrọ̀ wọ́n ń pè ní alìjáàrọ̀ èwo ló wá fẹ́ jù kan lọ ṣé alukirawo ló fẹ́ jù ní àbí al-ijara naam al-ijara wọ́n máa ń lo al-ijara mẹ́ńlì fún nílàákàyè wọ́n sì lè lò fún aláìnílàákàyè ṣùgbọ́n al-kira'u wọ́n yìí lo òun àyàfi fún àwọn nǹkan tí ò nílàákàyè tọ́ba àyà torchlight sí al ni àbí al-ijara alkirọ tọ́ba ayà ga pé ní ṣíṣe kí ni pè é alkirọ ìyẹn yá sọ ẹ yá sọ lóde kan torí kọ́ lásọ tó lè wọ̀ ọ̀sán wẹ̀ ojúmọ́ kan iye báyìí ni kí ni wọ́n pè é alkirọ ẹni tó yá aago ńkọ́ alkirọ aya gílóòbù wọn múnádé gílóòbù tí ò ṣiṣẹ́ ọwọ́ aya gílóòbù lò kí ni wọ́n ń pè é alkira tí o gbogbo níta bá ti yá lò tá a yá nfààní rẹ̀ lò pàṣẹwò ẹ tí níta yá nfààní rẹ̀ lò wọn bá ti jẹ́ onílàákàì orúkọ rẹ̀ ní kíni alkira wọ́n máa ń lo àlìjára fún níta háyà tí onílàákàì wọ́n sì máa ń lo alikirọ́ọ̀ fún ṣùgbọ́n wọn kì í lo alikirọ́ọ̀ fún ní aláàrù tọ́bọ̀ ọrú ọjà tọ́bọ̀ ọrú ẹrù láti ibi tó o ti rà á lọ sí di mọ́tò ṣé alikirọ́ọ̀ ni eléyìí àbí ọlọ́kadà tó gbé ní lọ́kadà ṣé àlìjára ni. àbí alukẹ́rọ́ọ̀ náà tó ní ògbé ọ ni àbí machine ní ògbé náà a èèyàn ni ọ wà tó ológun ẹsẹ̀ yìí ni ọpọn ẹrú dáadáa náà méjèèjì báwo sọ́ọ̀sì àwọn fún machine. ẹrù dáadáa ní sáńpẹ̀ fíkìú náà nù náà ẹlẹ́jára ok ayé pé èèyàn ní mẹ́ṣíìnì nù torí mẹ́ṣíìnì ò lè dára rẹ̀ wà sá ìgbà wo wá ní mẹ́ṣíìnì ó di kìrọ́ o téèyàn bá yá lò fúnra rẹ̀ sá. Òrùkọ́ yóò báyìí ìgbà tá a ní kéèyàn ó gbé ni láti ibìkan lọ sí ibìkan kíláàsì o al-ijara ìgbà tá a ní mẹṣíìnì yìí lóòjọ́ èló ni tá a bá gbà bẹ́ẹ̀ kí ló kọ rẹ̀ al-kira wákàtí kan èló ni ó kọ rẹ̀ ńkọ́ al-kira bẹ́ẹ̀ náà ni lórí gbogbo nǹkan ọfẹ kí bíríkìlì ọwọ abọ rẹbì kan ọwọ àpè ọwọ àníṣe ojúmọ́ kan two thousand ṣé ìjára ni àbí alkira alìjára torí kìí sọ ọbẹ̀ rẹ lílọ àyà àbẹ̀tọ́ bá ní ọbẹ̀ rẹ lì ìwọ fẹ́ ya lójúmọ́ kan kí ló kọ tiẹ̀ alkira torí a sọ pé. كل قراء إجارة وليست كل إجارة كراء كل كراء إجارة gbogbo yíyá tá a bá yá nǹkan tí èsì abẹ̀mí àbọ̀nílàáká ìlò wọ́n máa ń pè ní ìjára ṣùgbọ́n kì í ṣe gbogbo ìjára ni kẹrọ́ọ̀ torí pé tá a bá ti lè yá onílàákàyè tá a yá àǹfààní rẹ̀ lò wọn kì í pè oníkéni wọn ń pè ń kírọ ǹjẹ́ wọn ń pè oníkéni àlèjára àmọ́ àwọn èdè tiwa ó fún ó fún ọyẹ àlògán kí ló kọ rẹ̀ gan yorùbá kì í pọnù à ń kàn ròyìn kì pọ nìyẹn ẹrù lédè lára wọn ní ìjára wọn ní kírọ orúkọ nìyẹn àmọ́ àwọn yorùbá ẹ̀rí kọ̀ọ̀rọ̀ ẹ ti pọ̀ ti gùn jù ọ̀ya àǹfààní rẹ̀ lò sanwó ó ti pọ̀ jù àbí àmọ́ tọ̀ àwọn ọ̀gbọ́ yorùbá dáadáa bó o láti sọ yorùbá náà rent kí ni tuma háyà kí ló kọ rẹ̀ ní yorùbá ẹ bá lè rò káfí kún yorùbá tiwa náà hmm? na owó ọ̀yà bá o sówó sẹ́ là ń sọ ni àbí sẹ́ na àyálò bá o ìròyìn náà gbogbo ẹ̀ ọ̀yálò ọ̀sánwó bàbá yìí ọ̀yálò ọ̀sánwó nìyà lọ́sánwó. gbàdán ti pè ní ìjára lédè lárúbá gbogbo nǹkan ló ti wà ń ọya olo ọsanwó ẹgbẹ́ mi máa ń ní ròyìn ni ṣe eléyìí ló túmọ̀ sí pé èdè èdè ha èdè fún kí ẹ bá máa túmọ̀ nǹkan lẹ́mọ̀ pé èdè Yorùbá ha gbọ́dọ̀ hajj Haúsá lọ gan. so nítorí di eléyìí báyìí ọya olo ẹ̀mẹ́yìn tá tá a lù sẹ́ ń dúró ẹ̀ lọ́wọ́ dákun yá mi lábọ́ yìí dákun yá mi bọ́kẹ́tì o dákun yá mi ṣe ó tún ẹ ẹ èlò èlò lẹ ti jẹ mí báyìí owó kí ẹ yá bọ́kẹ́tì ẹ tún yá bọ́ọ̀dà mi ara kí a lè ní ọ fa <laughs> so nítorí pé èyí tá à ń yá tá à ń lò èyí tó pọ̀ jù nù rẹ̀ àìsè kí ni àìsànwó ẹ̀ náà rẹ̀ sọ pé mọ̀ ayà lé lọ́dọ̀ rẹ̀ ni mọ̀ rẹ̀ tiẹ̀ lọ́dọ̀ rẹ̀ òyìnbó ló dé lèdè tún lèdè tún rárá wọnú ara wọn bẹ̀ la ilaha illallah ìdí tí yorùbá òfin lè gbọ́ lọ́wọ́ òyìnbó nu ara rẹ̀ nu àwọn ọmọ mọ̀ wal qira'u kal bay' wọ́n lọ́dà gẹ́bi káràkátà káyá àǹfààní tí èso ńlá káìlú ká rẹ̀ ó dà bí káràkátà fíìmà yẹ̀xìlú wẹ̀yẹ̀xrùm nípa ntọ́tọ́ àti etí ọ̀tọ́ eléyìí tí ó bá tọ́ka rà tó sì tọ́ka tà lábẹ́ òfin ṣẹ̀ríà ńlá lè yálò sanwó àǹfààní rẹ̀ nínú àwọn nǹkan tí ò ní làákàyè eléyìí tí ó bá tọ́ka rà tí ó bá tọ́ka tà kọ̀tọ́ ká yálò ká sanwó rẹ̀. torí e! gbogbo ń tó ti tọ níbi kaara, tó sì tọ́ kára àkàtà nínú àwọn nǹkan tí èso nílà káì kò burú wípé ká yà kò burú wípé ká nínú tọ́tọ́ nínú tọ́tọ́ òun náà ní ọ̀tọ̀ ká ta ẹ̀sìn fún yàn torí kó lè bá a máa gùn ìgbà tó ti tọ́ ká tẹ̀sìn fún yàn kó lè bá a máa gùn yẹn àti pé ọ̀tọ̀ ká yáyàn láǹfààní ẹ̀sìn lò fún gúngùn ká gbowó rẹ̀ lọ́wọ́ rẹ̀. ọ̀tọ̀ wípé kátà ìgbẹ́ màálù fún yàn kó lè bá àdá sóko ọtọ kátàgbẹ màálù fún yàn kó lè bá àdá sóko sọwọ́ atọ́ ká yá yàn nígbẹ́ màálù lò títí tí ó fi jàǹfààní rẹ̀ tán dá padà fún wa bẹ́ẹ̀ ni tó bá ṣeé ṣe wípé tí ìgbẹ́ màálùú yun tó bá wà lórí oko rẹ̀ níbi ọ̀sẹ̀ méjì mẹ́ta yóò ti jẹ́ kí ilẹ̀ tiẹ̀ náà sọjí tẹ́tí pé ìgbẹ́ màálùú òpòórá táwọn tún á kúgbẹ́ màálùú kó ń bẹ̀ kò sí tó burú ń bẹ̀ kí ọ̀sán wò rẹ̀. kọ̀tọ́ kátà gígùn tí a kọ ràkúnmí ògùn abo wípé abo ràkúnmí tèmi ni o wọ́n fẹ́ kí akọ tiẹ̀ kọ́ bá mi gùn gbogbo gígùn kan ẹgbẹ̀rún kan náírà kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà bẹ́ẹ̀ náà ni ọ̀tọ̀ ká akọ ràkúnmí fáwọn abo tiwa kó lè bàbá wa gùn wípé a jẹ àǹfààní rẹ̀ ká lò ká sanwó ẹ̀ kọ̀tọ́ gbogbo tí ọba ti tọ́ ká tà kọ̀tọ́ ká ṣe kí ni kọ̀tọ́ ká yá àǹfààní rẹ̀ lò sanwó ẹ̀. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀. akramakumullah ẹlẹ́dẹ̀ haram ni ká tà haram ni ká ṣe kí ni kára táwa lè yá nǹkan kan nínú àǹfààní ẹlẹ́dẹ̀ lò pé mo fẹ́ yá àǹfààní àwọn ẹlẹ́dẹ̀ rẹ kíkún á wá kún tiẹ̀ wá sò ní lásán níbi tí mo ti fẹ́ dáko sábà tí bá ń yàgbẹ́ sí èèpẹ̀ ibi tí mo ti fẹ́ dáko ti tó mi torí wọ́n ní ajílẹ̀ ńlá onígbẹ́ ẹlẹ́dẹ̀ ṣe nígbà tó bá ti jẹ gbogbo ìdọ̀tí tó jẹ gbogbo ẹ̀gbin tó jẹ gbogbo èkòló tó jẹ gbogbo òdin tó jẹ gbogbo gbẹ́ sòsẹ́tì máa kó kọ̀tọ́ká rà kọ̀tọ́ká kàtà ajẹ́kẹ́ kọ̀tọ́ká háyà àǹfààní rẹ̀ tó bá tiẹ̀ láǹfààní nu àǹfààní wò lẹ́lẹ́dẹ̀ ní rubbish polish ọjọ́ bó ṣe jẹ́ mẹ́ ọ̀dà. bẹ́ẹ̀ ni gbàtí ọtí mà pé kọ̀tọ́ka rajá kọ̀tọ́ka ta ajá sáwá lè pé fẹsẹ̀ méjì akànfẹ́ lónìí afẹ́ háyà rẹ̀ fẹsẹ̀ méjì kọ́ máa bá wa gáàdì gbogbo àdúgbò pé wúwúwú kọ́ máa gbó tọ́tọ́ kọ̀tọ́ tí òtítọ́ ká tà kọ̀tọ́ ká ṣe kí ni kọ̀tọ́ ká háyà rẹ̀ kọ̀tọ́ á lọ háyà police dog owó yẹn kọ́ haram lórí ẹ̀ńtọ́ san lórí ẹ̀ńtọ́ gbà eléyìí ń jẹ́ báwọn. ló ń ẹ dáhùn tọ́tọ́ka jẹ́ torí lè jẹ́ pé yíyan ọ̀ràn jẹ́ ṣé jẹ́ kí ló fà jẹ bá sọ jọlọjọlọ lè bá díẹ̀ kò ní jẹ na kí ni kí èékánná kínní pé ṣé ẹranko tó wá tó á lè kánná rẹ̀ níjẹ. ó tí máa fi gán nǹkan mu ẹ̀yin ọ̀gá yẹn ọ̀sọ̀ jíjẹ rẹ̀ dè wọ̀. ok ǹjẹ́ wá jẹ sọ́tọ́ kára sọ́tọ̀ kára nàám kò ṣe tọ́ èyíká sọ pé ọkàn máa sọ tó bá wù náà sọ̀rọ̀ kí ni ìsìtọ́ yá kí máa sọ tó wù ọ́ gbé ẹ náà ní sheikh fa kí ló ń fà tí òfin tọ́ tí ẹ̀yin ọ̀ma nínú tí ọ̀tọ́ ká jẹ tọ́tọ́ pé a lè rà. Hm? bí kínú náà bí ẹ ẹyẹ rí o sọ atọ́ka rà sọtọ́ka tà kí ni abẹ́ fi ṣe dá fẹ́ rà hm? ẹbẹ́ fi ìgbà náà nǹkan bí ajá ń kọ́ síbẹ̀ ń fi sọdẹ kí ló dé tí ọ̀tọ́ kẹ́ ẹ rajá kẹ́ ẹ tajá. má fi farq inna Allaha idha harrama shay'an harrama thamana wọ́n lọ́ọ́ máa ti lè ṣe nǹkan kan léèwọ̀ ń jíjẹ owó rẹ̀ náà kọ́ èèwọ̀ ìwé gbogbo ń tọ́lọ́ bá ti ṣe léèwọ̀ fún èèwọ̀ ní kẹta èèwọ̀ ní kẹrin eléyìí túmọ̀ sí pé ńgbà tọ́lọ̀ ti ṣe jíjẹ olóńgbò léèwọ̀ ìwọ ni kéèyàn rà ìwọ ni kéèyàn tà. sáwálé háyà rẹ̀ èkúté ń yọ wá lẹ́nu lè wà. a kàn fẹ́ gba olóńgbò yìí fún ọ̀sẹ̀ méjì péré náà kò sí ètí mi fi háyà lóyún. kódà olóńgbò gan lówó ju èèyàn mi lọ láwọn lóyìnbó yẹn tẹlifíwọn lọ wíìlì kalẹ̀ fọlọ́ngbò tètè ń bá kú wọn fún nídajì dúkìá o nǹkan àwọn wèrè làwọn náà wọn fi kẹkẹ yàtọ̀ sólóńgbò ìyá ń jọ mí ẹ̀ ń wíìlì fólóńgbò ó lè jẹ́ pé ní ti ń kolóńgbò mi ó lè tó one point five million pound sterling ẹ̀mẹ̀ yìí náà ti mọ ẹ millions tó ti jẹ́ náírà bí ẹ owó ti kúnlẹ̀ gọbọi yóò ti máa súnmọ́. nǹkan bíi eh, half billion ìmọ̀sibíyẹ́ tó máa five hundred million náírà kọ́lọ̀dé náírà náà níyì lọ́kàn pọ̀ lọ lásán ọjọ́ bó ṣe jẹ́ darí so tá a fẹ́ fààyàn ni pé ò lè lọ háyà rẹ̀ nílò ìbò à ọmọ háyà rẹ̀ bí ọmọ ni London bẹ́ẹ̀. ìyá ni ń fajá lọ ajá gbóòórùn oúnjẹ kan bíi gọ́tà lọ́wọ́ àtẹnubọ̀ pé wọ́n sàmú jẹun láwọn ajá tó yẹ pé oúnjẹ tí wọ́n tún ti páàkì wọ́n ń fún wọn ọmọ èèyàn géṣà jẹ wọ́n á ra special géṣà fájá tó ajá wa kẹnubọ̀ gọ́tà pé wọ́n sàmú nǹkan ọlọ́mọba ní kẹnu ọ̀há bẹ́ẹ̀ gbogbo ìyànjú tí wọ́n gbà láti yọ ẹnu ajá bọ́ sí pàbó wọ́n bá lọ pe àwọn àwọn kólẹ̀kúdọ̀tì tìjọba gbogbo ìjọba gbà wọ́n gbọ́dọ̀ fún wọ́n gbọ́dọ̀ yọ ajá ẹ láfíríkà <laughs> ibi tí wọ́n kù sí lóde o ìdààmú sábà yà gbogbo àwọn òṣìṣẹ́ kólẹ̀kúdọ̀tì àwọn ẹ̀rọ sábẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ panápaná nìkan wọ́n sá ń gẹ́rìn wọ́n sábì yọ ẹnu ajá yìí ìjọ kejì wọ́n sàtò rájà yọ ẹni tí wọ́n fún ẹ̀rọ yìí náà ká ah, ẹ̀wọ̀ ìbò tí máa bà gbèsè ayé jẹ lórí ajá bá irú ẹ̀ náà ni wọ́n wíìlì fún pé tó ń bá kú gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ ń bẹ́lẹ̀ tí yà ń jẹ o ó lè ní wọ́n fún àwọn kéèkì àti bisikíìtì àmọ́ gbogbo owó òun kún fún ajá yìí jack jaguar lóyà so <laughs> wọ́n yé tà wọ́n yé sì rà ẹjẹ bó ṣe jẹ́ mbẹ́ o. wọ́n ní wọ́n máa ní kìtàrọ̀ dábẹ́tẹ̀m bí àyíní ha ilà bẹ́lẹ́dín fẹ́mẹ́tẹ̀tẹ̀m fẹ́sọ̀kàlkìrọ̀ òfin máa bàkìyà. wọ́n ní ẹni tó bá háyà ẹranko kan tí máa gùn kan pàtó. ní kéèyàn háyà ràkúnmí pé ràkúnmí yóò gbé ọdún ìbàdàn láti Ògbómọ̀ṣọ́ ẹ wá dé fìdíìtì ràkúnmí bá kú ràkúnmí kú láàrin ọ̀nà kó láti wá sí i háyà tẹ háyà o ti tọ́lọ́ sí ni kò kú ìdajì owó tí ẹlẹ́fun wa ìlò nira kùn mí lẹ́tọ̀ọ́ sí ni. ẹ sọ pé láti Ògbómọ̀ṣọ́ títí dé Ìbàdàn ẹgbẹ̀rún márùn-ún lẹ́fun ràkùn. ràkùn mi wá kú láàrin ọ̀nà èló ni bàbá ràkùn mi ọgbà nìsí yọ ọgbà ẹgbẹ̀rún méjì ààbọ̀. ìdí ni pé alukirawo ìjára ni alkirawu ìjára ni tọ́ba lọ jẹ́ pé jóòlù ni ṣé bàbá yẹn gbà kankan kò ní gbà kankan torí pé ẹni tá a jọ fọwọ́ sí jóòlù kò lẹ́tọ̀ọ́ sí kọ́ gbà kankan lọ́wọ́ wa títí tí ó fi ṣiṣẹ́ ní àṣepé eléyìí ò sì ti ṣe kankan láṣepé ṣùgbọ́n mọ̀ lọ́gbẹ́ ìjára ni àárín ọ̀nà ló gbé wa dé iye báyìí láti lásán tó bá gbé wa débi tá à ń lọ a jẹ́ pé ìdajì owó ni ó ṣe kéne ni ọgbà bẹ́ẹ̀ náà ni mọ́tò lópin ìgbà tó bá yẹ pé mọ́tò yìí là ń fẹ́ kó gbé wa débi tá à ń lọ. gẹ́gẹ́ bíi ti ẹranko yìí nìsín ràkúnmí yìí onímọ̀ àyà. èsì pé ńgbà tó bá takú àbí tó bá kú wọn àlọ́ gbé mi wá dípò rẹ̀ ẹ̀mí ọ̀faramọ́ mi èyí mọ̀ faramọ́ èèlò ní san nìsín ìdajì owó. àmọ́ wọ́n bá ní ẹsẹ́ àti gbé mi dé Ìbàdàn ràkúnmí yòówù nínú àwọn ràkúnmí yìí ló gbé mi débẹ̀ ọ̀jà lọ́dọ̀ tèmi kémi ọ̀sá kí n sá ti débi tí mo ń lọ ọlọ́run ràn ọ lọ nígbà tí ràkúnmí bá takú ó ṣe sùúrù tún ègbé mi wá tí ràkúnmí bá ti takú ńkọ́ wàá ṣe sùúrù tí wọ́n fi gbé mi wá. bẹ́ẹ̀ náà lẹni tó wọkọ̀ ń gáràjì ẹlẹ́ni lè kó wọ́n sọ pé ọkọ̀ ilé yìí ni wọ́n fẹ́ kó gbé ọdẹ kù ọ̀ faramọ́kọ̀ mi gáràjì tóró rómi náà ti ń lòdù kó tó lọ wọlé yìí tọ́lẹ̀ lómi ó ṣe sùúrù téyì ti ń lòdù fi lòdì tán wọ́n sọ pé léyìí ni ọ̀pọ̀ oṣù kan nígbà tí eléyìí bá tó bá tó bá sí ọwọ́ ni ọkọ̀ eléyìí lèmi fẹ́ wọ̀ èmi ò fẹ́ wọ ọkọ̀ kankan gáràjì àfẹlẹ́ ọlọ́run abọ́ ṣe ńgbà tẹ wọ tẹ débi kan lọkọ̀ bá ta kú mi ọba lọ́mọ. nígbà tó kọ̀ ta kú ọ láwọn gbọ́kọ̀ mi wá ìwọ́n tiẹ̀ ò nídìí ọkọ̀ mi torí pé ìtọ́tẹ́ ọlọ́run náà nù. àjẹ́ pé wọ́n sírò ibi tẹ́ ń bọ̀ síbi tẹ́ ń lọ ìbò lẹ́wà báyìí tẹ́ dé dájú ọ̀nà. iye tí ọkọ ti wá rìn ìlówó tí ọlọ́kọ̀ lẹ́tọ̀ọ́ sí kọ́gbà lọ́dọ̀ rẹ̀ nínú rìn tẹ́ fẹ́ rìn. àmọ́ tí ó bá ṣe pé tiẹ̀ ní pé ọwọ́ kan gáràjì ìwọ sì fẹ́ wọkọ̀ kábúkábú ọ̀fẹ́ wọkọ̀ sọ́ọ̀lẹ̀ ọkọ̀ gáràjì náà ni bí ọkọ̀ bá takú lọ́nà kó tún ọlọ́run ọlọ́ títí tọkọ̀ mi èdè tó eléyìí síbẹ̀ làá máa ṣe tába ti wọkọ̀ pé kó gbé wa lọ síbì kan tọkọ̀ ìwà takú lọ́nà bó làá máa yanjú ẹ̀ a mú wa o ńgbà tọkọ̀ rẹ ti takú ọkọ̀ òṣì tó ń gbé ká ẹ̀ tó ń ṣe wọ́n tún gbowó ọ tó sì dáa bẹ́ẹ̀ sọ́mọ pé wọn náà bàbá ń yànjẹ ni ọ́ ẹlòmíì wọn bọ aṣọgbọmọṣọ wọn dúdú ọba lọkọ bàjẹ́ wọn bá fún bàbá dírẹ́fà lọ́rùn bá a dá wa padà láti èkó mà ló ti gbé yẹn rẹ ti dógbọmọṣọ gbẹ odò ọba láti wà báyìí gbà náà wọn kọ títí yẹn bá sọ òkú láti odò ọba kò ní bọ́ sọgbọmọṣọ kódà kó sọ wọ́ọ̀sì ló fi sọ ọwọ́ aṣọ pé kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ wọ́n sábà kówó ti ẹni lẹ́yìn tí wọ́n fún ọlọ́kọ̀ lọ́rùn àwọn obìnrin náà àwọn ọ̀lẹ làwọn náà gbẹ̀yìn wọ́n gbọ́ gba létí èyí ṣe kọjú sí kọ́ gba létí wò. jọ́sà fi kún wò ndálẹ̀ tó bá gbarú rẹ̀ haram lọ gbà ọ́ ẹ ṣírò èyí tó kù síbi jẹ́ ń lọ láti odò ọba sógbó mọ̀sọ́ èlò wọn ń gbà lówó ọkọ̀ iye báyìí ẹ bá wọ́pọ̀ a nídìí láti gbowó lọ́wọ́ tí ẹ bá wọ́pọ̀ ìsanwó fọlọ́pọ̀ ọba àti náírà mẹ́wàá wọn ń gbà kẹ́yìn ó rẹ́ni gbé wa fún ní náírà kọ̀ọ̀kan káwọn sá ti débi tá. tọ́ sì fi tiẹ̀ ṣe sàárà ọlọ́run fún ńlá dáa rẹ̀ àmọ́ kọ́ wa sọ pé gbogbo owó tẹ̀ san láti kó náà ni ó kó fún yàrá haram ló fẹ́ jẹ wọn aláwọn fọ sí kóòtù ọlọ́run oní àmì a a'udhu yẹn gbọ́ kóòtù ọlọ́run gan ló ń fẹ́ ó ní àmì àfààní sí kóòtù ọlọ́run ní àmì báyìí bófin ọlọ́run ti ṣe sọnù islam ọ̀fẹ́ pọ̀ yanyan jẹ kò sì fẹ́ pọ̀ yàn wọ́n náà jẹ. la tadlimuna wa la tuzlamu ẹ má ṣàbòsíṣẹ́ nìkan àgbà kan sì ṣàbòsíṣẹ́ yẹn. tẹ́lẹ̀ ìjẹ́bù sì jẹ́ ẹ̀rọ kábúkábú lẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ ẹ̀ ń ti ọjọ́ ta ẹ̀ ń lọ sí cms ọkọ̀ wa rìn ó rìn débi sùúrù lérè ọlọ́pàá bá sádàdúró pé kò ní lọ mọ́ gbogbo ẹ̀bẹ̀ tí gbogbo yín bẹ̀ ẹsìn wọn kíkọ ńdọ à kọyakọya ni tọ́lá náà ti mọ tó lè ṣẹlẹ̀ so ó ti gbowó lọ́dọ̀ kálukú ọlọ́pàá wa ni kò ní lọ mọ́ gbogbo yẹn sọ̀kalẹ̀ òun ní bísínẹ́sì fà pẹ̀lú eléyìí tọ́ sẹ́yìn kí sẹ́yìn bá ti sọ̀kalẹ̀ ẹ ti súnmọ́ dàjẹ́ ọ̀nà bọ̀ ẹ wọ́n á bá mọ́wọ́ mi bá mọ́wọ́ náà bá mọ́wọ́ mi àwọn akẹ́kọ̀ọ́ bí ní sọ́wọ́ fẹ́ni kan ah, ẹ ṣe sùúrù ni o ẹ̀yin ọba máa ní kí ni kò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n abolú ẹ̀ tó subhanallah ẹ sì tún mọ̀ ẹ́ mọ̀ gba gbogbo owó tẹ́ ẹ mọ̀ pé owó tẹ́ ẹ san ní ìsìn títí débi tẹ́ ẹ ń lọ kò tó nǹkan kan mọ́ tó sì dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ ẹ sì rò iye èrìn iye èrìn tẹ́tí iye èrìn iye tó kù lẹ́gbàá lọ́dọ̀ kọ̀ńdọ́kítọ̀ kọ̀ńdọ́kítọ̀ kan náà ò sí tí máa ní bẹ́ẹ̀ lọ́kàn tiẹ̀ náà gan-an tó nu oṣù tán láti fi kọ́bọ̀ nù ó kéke ẹ ti wọnú eléyìí náà bàbá àjálẹ̀ la tó yanjú ẹ̀ ṣe aṣọ pàgbé lọ́mọ ni àsìkò tí wàá tó wàá bàjẹ́ ńkọ́ ẹ̀ tọ̀ àsìkò táwọn náà tọ́lọ́pàá wọn bàjẹ́ ńkọ́ ọlọ́pàá náà gbogbo yẹn bá sọ̀rọ̀ kí wọn á kà á pẹ̀lú ọlọ́pàá wa la gbé mọ́tò wọn náà tó gbogbo oru eléyìí ìyẹn jẹ ní Islam ò sì fẹ́ kéèyàn ṣe kéèyàn kéèyàn yẹn yẹn jẹ bẹ́ẹ̀ náà nílé àgbà ilé asanwó ọdún kan gbàtà sanwó ọdún kan ilé bá gbiná ilé jóná kí ẹ bó ṣe ṣẹlẹ̀ ń bì kan nù lẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ wọ́n làwọn ti sanwó wọ́n ní wọ́n ti sanwó lé ọdún kan wọ́n á mú iná wá sẹ́wọ̀n pé wọ́n sábà múná wá lórílẹ̀‐èdè tiwa yìí wọ́n á múná wá lábàádì gbogbo wáyà jóná ilé gbiná tọ́ àwọn tó ti wá háyà lé àwọn ti sanwó ọdún kan wọ́n á ṣe sùúrù bí oṣù méjì lẹ́yìn ìgbà tí gbogbo ilé jóná tán wọ́n ti páàkì ara wọn lọ bòmí. wọ́n á retí kí ìyọ̀ ń lé kópa àwọn pé káwọn wá gbowó àwọn ìyọ̀ ń lé ọ̀sọ̀rọ̀. ìgbà tí wọ́n rí pé ìyọ̀ ń lé ọ̀sọ̀rọ̀ àwọn èèyàn mí sí wọn láàfin kẹ́ ni ẹ yarí fún ni ẹ bá ti yarí fún yóò kówó àwọn bá wá yarí. ẹ ẹ sì á sọ kankan ṣé ilẹ̀ ẹ̀rẹ́ láti kówó ẹ ṣe kíníkan after all ibùsùn mẹ́ta láìsẹ̀ lò ìyá ń kí ni káwọn ò sè ǹjẹ́ ẹ̀sìn náà ni kí oṣù mẹ́ta wọn lò ẹ dáwọ́ oṣù mẹ́sàn-án wọn padà fún wa ilé ìtàn náà tó wá jóná ńkọ́ ẹni tẹ́yìn bá mọ̀ kó ṣe sábà bí kí lẹ́yìn ó jóná ẹ̀yin náà ẹ kọ̀ǹplẹ̀n kó sanwó lẹ́yìn fún yín ilé yín tó jóná kó sanwó ẹ̀ fún yín. àwọn tó wá gé PHCN ìlọ́ba múnáwá kọjá bó ti ṣe yẹ tí lè fi jóná àwọn lẹ́pẹ̀ lẹ́jọ́ kí ni ẹjọ́ àwọn mọ̀sákìnì yìí owó ilé làwọn kílèmù lọ́dọ̀ yìí àwọn wà lọ kílèmù ní ibi tí wọ́n bá ti pẹjọ́ ipe PHCN ló fi náà ju àwọn dúkìá ẹ̀yin náà ó sì lọ kílèmù lọ́dọ̀ ìjọba ipe PHCN náà lójú ẹ̀yin náà lé ṣùgbọ́n èyí táwọn mọ̀ ní pé àwọn ti sanwó ilé fún yín àwọn ò sì tì lólé débi owó àwọn òfin ọlọ́run sì sọ yí pé kẹ̀ẹ́dá owó wọn padà fún wọn gbogbo ń tẹ́ ẹ bá ti háyà tẹ́ ẹ bá ti lò débi tí owó yín dé tóbi ṣẹlẹ̀ kékeré sísẹ́ ilẹ̀ màmá fi bẹ́ẹ̀ lẹ̀ kí fi mú ikú bẹ́ẹ̀ àjẹpẹ́ yìí tí bóyá òjò ló sí dànù náà ló jólé gbàrà ló tiẹ̀ kúrò lójú là sódò gbogbo yẹn bàbá yìí àwọn lọ tí ti lò nínú owó tí a ti san dà padà. kí ẹ bó ṣe ọwọ́ atúlẹ̀ lóru kan ọ̀sán kan ọwọ́ àlòní sọ ọgbọ́n ọ̀sán láyé ọ̀sán lápẹ́ àmà má lérò pé ọgbọ́n kò lè burúkú. tòbẹ́ẹ̀ náà ni ìgbà tó wò tiẹ̀ náà máa ṣẹ́kù sọ́dọ̀ bàbá ńlẹ̀ Islam ìsalábòsì wọn náà gba tiẹ̀ yóò pè. nǹkan tí ìyọ́nlé yẹn tẹ̀lé sọ oní pé kìí sèmi ni mo fi náà jólé kìí sèmi ni mo gbé òrùlé lé sọnù kìí sèmi mo fàgbàrá ti lé dànù ṣùgbọ́n o owó yín ò pé o ẹ ṣe sùúrù ká fi tún lé ṣe tá a bá tún lé ṣe ẹ wá lo owó yín yòókù tó eléyìí wọn èmú yàn ṣe rẹ tó ẹ bá sì ní ẹ nídìí lé mọ wọn bá yín dáwọ́ yín padà ní ẹ ṣe sùúrù fún tí èrò ẹ ṣe sùúrù fún tí èrò torí pé owó tẹ ẹ fún ó ti jẹ ó sì jẹ pẹ̀lú ẹ̀tọ́ torí pé nǹkan kan ló tà fún yín nàtí ọba ti sídọ̀ rúra kan tó lé yín kúrò nínú nǹkan yẹn kí ni ìtumọ̀ yín pé kọ́ máa jẹ̀wò kọ́ jẹ́ fáìfáì ni. sò ṣùgbọ́n nìsín gbà tí kankan ti gbé yín jáde kúrò lé yàtọ̀ sí wọ́n nìsín wọ́n ti gbá lé ti gbá lé ọlọ́tí ọlọ́run ọwọ́ àṣẹ ìyàwó rẹ tẹ́gbẹ́rẹ́ tójúbọ lé ní gbogbo lé olóògùn ní máa ń lọ ó nílé ìtàwọn ń gbé ní òjé káwọn orí ṣe ẹ̀ sì lóṣù mẹ́ta ń bẹ̀ nínú ọdún kẹta ẹ̀ sanwó ọwọ́ afúnlẹ̀ mọ́ bàbá ń lé kíkí kọ́ dáwọ́ yín padà ẹ̀ ní dákọ́bọ̀ padà o because kò lé ọ kìí sì sọ ló ṣe sábà bí tó fi fẹ́ kú o sọ ajẹ́ pé ó ti yàrá fọdún kan ni fọdún kan rẹ bá pé bá mú kọ́kọ́rọ́ sẹ́mi pé òun wọ́n máa ń tó fẹ́ gbòǹkó ń bẹ́ẹ̀ nìsí kìí ṣe pé nǹkan kan tó ju agbára bàbá ńlé lọ ṣẹlẹ̀ kìí ṣe pé bàbá ńlé ló lé ọ ìwọ fúnra ara rẹ lolóògbélé má lábẹ́ òfin ọlọ́run ọ̀tọ̀ nígbà tó wò tí o tí tàn ike kọ ọgbà èèyàn míì sílé o torí pé ìwọ lọ làǹfààní ohun tó wò rè pé ọ̀tọ̀ kí wọn náà tún fàǹfààní yẹn kó fi háyà fẹlòmíì tó fi rówó rẹ̀ padà ńgbà tí àsìkò tí owó rẹ̀ bá wá jóná tá bá pé onítìyín náà òun wá lè rí ní rẹ̀ pọtùpẹ̀lú mẹ́tẹ̀ẹ̀mú o torí bàbá ń lé ìwọ lọ́mà ló gbélé fún ìwọ lọ yọnu síwà rẹ ìwọ lọ yọnu sísè rẹ tó fi gbélé fún ọ ọkànlélọ gbé ẹni pọjì kọ lọ gbé wánu lé fún tílẹ̀ wa aṣojú ọyọ̀ ọ̀bọ̀n sí kálukú. so tí bàbá ń lé tí gbígbé ẹlòmíì ní àyè rẹ bá tẹ lọ́rùn bàbá èmi ò fẹ́ lo léyìí má mo sì ti yọ̀ǹda àǹfààní èyí tí mo sanwó rẹ̀ fún lágbájá tẹ́ ẹ bá yọnu sí kọ́ bá ń gbélé. o sì lè lọ bá bàbá onílé náà pé ilé yìí èmi ò fẹ́ gbé bẹ́ẹ̀ mọ̀ ṣé ẹ yọ̀ǹda fún mi kí n fi àǹfààní mi tọ́sẹ́kù kí n fi sọwọ́ sẹ́lòmíì kí èmi náà gbowó rẹ̀ àbí báwo bàbá ni fi yọ̀ǹda sẹ́lòmíì ṣùgbọ́n gbogbo ẹni tó bá fi yọ̀ǹda fún di àmà di àrínà àbí á má bàa ń gbélé mi àyàfẹ́ lomi èlò lówó rẹ̀ gbowó ẹ̀ tẹ́lẹ̀ yóò ti ká máa túká lálàáfíà tẹlẹ ìtumọ̀ sí pé gbogbo ń ta bá háyà tí ọba ti lè gbé wa débi tá à ń lọ ìyẹ̀wò bá jẹ ní ọgbà o bàbá ọlọ́kadà tá a dé ìdákanu mẹ́ta ọ̀nà títí ènìyàn ha tí mẹ́ṣíìnì ọlọ́mọ́tọ̀ wa ń parakòrò tó ń pòsè gbóòlù àti abẹ́ ṣe náà ní láàárọ̀ kùtùkùtù tó sì ṣẹ̀ṣẹ̀ jáde ẹ̀yìn kẹ́ máa wo nǹkan bẹ́ẹ̀ bá mú owó tèmi ìdákanu mẹ́ta ni ó mú pankóyókù ọlọ́run ọlọ́ ẹ̀kẹ́ ẹ̀ ṣe sùúrù ní kí n fi wẹ́ tí ó ti ṣe sùúrù kí ni pé kí ni. àníkó o mú iye tó ti gbé mi bá ń kó yòókù sẹ́mi náà níbi tí wọ́n lọ. tó bẹ́ẹ̀ lòfin ọlọ́wọ́n bá. ẹ̀tọ́ bá fẹ́ yọ̀ǹda fún láti inú wa èsì kó gbòjú ló fi gbowó rẹ o. wọ́lọ́ àgùtọ̀ tó bá ń fún ẹ ní chẹ́ńjì rẹ kí àfọ́mù mo yọ̀ǹda rẹ fún. tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. وكذلك الأجير يموت بيناني ẹni tá a gbà síṣẹ́ bíríkìlẹ́yà tí ń bá ní malé kápẹ́ńtà tí ń bá ní kanlé lébùrà tí ń bá ní gbẹ́lẹ̀ wọ́n ṣiṣẹ́ débi kan ni kú bá mú wọn lọ bàbá bíríkìlẹ́yà ò tí ì parí iṣẹ́ kápẹ́ńtà ò tí ì parí iṣẹ́ ẹni tí ń gbẹ́lẹ̀ ò tí ì parí iṣẹ́ iye tí wọ́n ti ṣe nínú sẹ́hùn owó rẹ̀ ni wọ́n gbà tẹ́ ẹ bá ti sanwó lé sí iye tí wọ́n pe iye tí wọ́n ti ṣe nínú sẹ́ ẹ gbà chẹ́ǹjì lọ́dọ̀ àwọn èèyàn wọn tán fi lẹ̀ tẹ́ ẹ bá ti san tó bẹ́ẹ̀ ẹ san ìyókù fún wọn tẹ́ ẹ bá ti san fún wọn rárá iye tí wọ́n jẹ yín nù sì máa pé lẹ́nu iṣẹ́ ẹ̀mí iṣẹ́ gùn ju òṣìṣẹ́ lọ gbogbo sẹ́tí kálukú wa bá ń ṣe láàyè èèyàn gbọ́dọ̀ máa fààyè pé ikú lè dé ilẹ̀ nínú gbogbo ń dàbà sí tí kú bá dé bá a sì máa yànjú ẹ̀ onídìí pé ẹ̀yìn bàbá àwọn kú ẹ tiẹ̀ ṣàánú wọn tí gbogbo owó sẹ́ ń lọ́ọ́ ẹ̀kẹ́ fún wọn à lè fún wọn gbogbo owó sẹ́ ibi tí wọ́n ṣiṣẹ́ dé ni wọ́n gbòò wọn. ẹ after all ṣebí ilé yìí náà ni wọ́n bá yín rẹ́ tí wọ́n ti rí bọ́ tí wọ́n ti pòyì tàtó yìí ti kọ́ wọn tí wọ́n tí wọ́n ti ṣubú eh, bó láti á ṣe kò sí bá ṣe ṣe ẹ púrúfù pàwọ́ láti wọ́n ṣubú tẹ́lá ti lè mú ni màdájú pàwọ́ láti wọ́n ṣubú ajẹ́pẹ́ wàá gbàdíyà rò pé yé wa àmọ́ mo lò yé tí kọ́ yìí ọlọ́nkà kọ́ pé di iṣẹ́ tiẹ̀ ní olóyè ó ti kọ́ tí ó ti kú ni bí ó sì wá bí iṣẹ́ tiẹ̀ náà bóyá ó sì kọ́ kú náà ń bò mí nù tòbẹ́ẹ̀ ni ẹbí lẹ́yìn náà ni wọ́n ń kàn lẹ́sẹ̀ wọn ti yẹ ọlọ́run forí jìn ẹ̀yin ọ̀wọ́ aṣàfihàn yín pé bàbá àwọn lọ yẹgi fún tẹ́sẹ̀ fi di pé kò rí bí gbẹ́sẹ̀ lé má mọ́ kò rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀tọ́ òwò alẹ́ ti fẹ́ sọ pé kọ́ sanwó sẹ́tì ò sí kọ́ sanwó sẹ́tì wọn ò sí fún ẹni tí ń gbẹ́ kànga ní títí gbẹ́ kànga ńlẹ́nu akéèti yọtọ́ sá lórí ọlọ́run kọ́ kébi tí wọ́n bá lọ òtúmọ̀ sí pé eléyìí wọn á di pé túláàsì àfi kẹ́ ẹ sanwó kànga tí ń gbẹ́ pé rárá o àfi tẹ́ bá fẹ́ sànú ẹ̀ nítorí bá fẹ́ sànú kò sí tó dínà rẹ̀ ṣùgbọ́n ká sọ pé lálá gbẹ̀gẹ́dẹ́ nígbà tó ti jẹ́ písẹ̀ rẹ náà ní sẹ́ ọ̀sà àá kò sófin tó sọ bẹ́ẹ̀. àfi tẹ́ bá yẹ pé wọ́n rí ẹ̀rí tó múnádóko mú wa tọ́tọ́ ka sí pé ìwọ gangan ló ṣe sábàbí kú ẹ̀. bí kọjá kó ti gbẹ́ kànga ẹ̀ débì wo ibi tó ń bá ṣẹ́ ẹ wá jọ wà lókè lọ́wọ́ àná wọ́n ò rí kíní kí ló ló ṣe náà rí fi hàn mí dáadáa ibi tó ti ń kó fi hàn náà ọkàn ti ẹni ẹlẹ́ni eléyìí ń pa mi so ẹ gbàdíyà yín ọgọ́rùn-ún rà fún mi tí ẹ bá mi. àbí yẹn bọ́ kálí alájà mẹ́ta àti kálí yẹn ó wá wà lókè yìí lọ́wọ́ sọ fún pé à sẹ́yìn ò tí ì mọṣẹ́ débi pé kẹ́ ẹ gbẹ́sẹ̀ sófurufú gan kẹ́ ẹ dúró. tó lọ́nà ìbá fẹ́ dára o so lọ́nà ìbá gbẹ́sẹ̀ sí lọ́ba ń bọ̀ látòkè òsìsí fóòmù tí wọ́n fi pàdé rẹ̀ lọ́ba túká lọ́ba ń sà gbòdélẹ̀ tọ́ba bá bẹ́ẹ̀ kú àkọ́kọ́ kìí sì wọ nìkan lọ pa torí pé àwọn àṣìṣe wà tí èsì pé èèyàn kan ló ṣe wọ nìkan kọ́ lọ pa òun náà para rẹ̀ àwọn àwò àṣìṣe ta lọ́pọ̀ jù iye dí àtọ̀sán ìwọ fẹ́ dàn wò ni pé sọ́gbọ́ àbọ̀gbọ́n sọ́wọ́n sì fi hàn pẹ́tọ̀ ohun tí ìlàkà débi tó rò ọgbẹ́sẹ̀ sófurufú lọ́ba di pé kí a.

nígbà títí tí wọ́n tuntun ń péré bọ́ wọ́n tún tẹ ọ́ ní tí wọ́n rìn bọ́ ní kékeré ni kékeré tó ò rí yàn pé yàn ń bọ̀. wọ́n sì ti wọ́n pé wọ́n ti sọ pé kẹ́nìkan kan ọmọ fẹsẹ̀ sọdá ń bì ìwọ náà ṣe ń péré bọ̀ bí ẹni tó ti lẹ́mìí pọ̀ ọ́pá yàn náà ni. bàbá ṣe déédéé bàbá dàbò tó mẹ́ẹ̀ wọn ò ní sọ pé wọn nìkan lọ pa wọ́n ní kálukú nípìn ṣèbẹ̀ láti wá wò báwo ni pàṣẹ́ntéèjì tiẹ̀ tó pẹ̀lú eré burúkú tí wọn náà ń sáàbọ̀ báwo pàṣẹ́ntéèjì tiẹ̀ tó nígbà tó rí pé èèyàn ni tó lè mú bírèkì báwo ló ṣe lè mú bírèkì sí báwo ni wọ́n mú òun náà ń kọ́ alákòóbá tí èè sálámà tí wọ́n ń fo wáyà níbi tí wọ́n ti ṣe wáyà tó ga dáadáa ó fò ó tún dáàrin ọ̀nà nítorí yẹn á bọ̀ ọ̀dájú ike pé ẹlẹ́kọ̀ọ́ ọ̀hún ti ń polówó fún ọ̀dáhùn rẹ̀ tó wọ́n wàá wò ó ṣé tiẹ̀ báwo ni pàṣẹ́ntéèjì tiẹ̀ báwo ni tiẹ̀ pẹ̀mbẹ̀ yẹn wọ́n wá àtìlẹ́yìn àwọn alágbárí nínú àwọn traffic àwọn ní wàá sọ fàdájọ sẹ̀ríà tó wọ́n fi máa dí àtìkálù èyí tí wọ́n á gbé wọ́n tó tó tó ṣe kú para rẹ̀ yìí náà ni wọ́n bá ní tiẹ̀ lọ́pọ̀ jù wọ́n lè ní wọ́n ló gbé sixty percent nínú àṣìṣe kú yìí ẹni tó wa mọ́tò ló gbé forty ajẹ́ pé forty ràkúnmí lọ́gbà forty ràkúnmí family lọ́gbà sábà ní ninety ni wọ́n gbé ràkúnmí mẹ́wàá ní ó dínkù rẹ̀ pẹ̀lú ìjẹ́bù tó ṣe jẹ́ mi má sì fọwọ́ ara rẹ̀ para torí pẹ́ lómi wò pé tí o bá tiẹ̀ fọwọ́ àrùn parun ní tí wọ́n san àwọn ọmọ òun dolówó káwọn máa jẹ́ lọ́ba tó gbá fáwọn. ọjà bó ti ṣe jẹ́ ń bẹ̀. torí ẹ̀tẹ́ni tá a gbà síṣẹ́ bá kú ọwọ́ tó ti ṣe náà ni bẹ́ẹ̀ náà ni létà háyà tó bá wó fi lónìí wọ́n dá owó ayókù padà fún wa a dúró sí lónìí. سبحانك اللهم وبحمدك لا náà. ìbéèrè yìí fẹ́ kẹ́ báyìí ẹ dákun ọmọ tí wọ́n rìn bóyá tó jẹ́ pé kristian àbáwọn ìjà ilé ẹ̀ lórí àwọn ẹlẹ́mu àwọn tí ò lẹ́sìn ẹ̀ lórí ó wá dé èèyàn tí arákùnrin yẹn arábìnrin tó wá kú yọ ó rè ni bóyá nǹkan bá kàtó tó ṣàjẹ́ èèyàn tó kádà tó dé èèyàn tó wá kú tí ni tí ó jẹ́ pin tọmọ tí ó mọ̀ tàn lọ́wọ́. tí tí ó jẹ́ bíi tí ọmọ jẹ́ bí nǹkan tó ní máa fi tọrọ fún ọmọ rẹ̀ ná ọmọ ẹni tó rìn yẹn tó jẹ́ èèyàn kiri ti kú ẹni tí yẹn ti lọ. ẹni tó rè ni káfíìrì. ẹni tó rè ni káfíìrì. mùsùlùmí sì lò. mùsùlùmí kì í. sọ ẹni tó rè sì ti kú. kí ló lè ṣe fún tí ó ṣe láǹfààní. ọmọ ìjà àǹfààní fún lẹ́yìn ikú ẹ̀. ọ̀kan náà. tí mo ní mọ́ mílíọ̀nù. alhamdulilayi tíyẹn bá jẹ́ mùsùlùmí ṣùgbọ́n tó ṣẹlẹ̀ gbẹ̀ngbà kékeré rẹ̀ ẹni tó rè tọ́tọ́jú rẹ̀ tọ́ra nílé ẹ̀kọ́ àbí tó fi sẹ́nu ẹ̀kọ́ sẹ́ wọ́n jẹ́ káfíìrì wọ́n á rí wọ́n tọ́jú rẹ̀ lẹ́bi gbọ́dọ̀ ní gíga ó déyàn pàtàkì ṣùgbọ́n ẹni tó rèéhùn ó ti wá ṣaláìsí kí lọmọ tó jẹ́ mùsùlùmí yìí tí wọ́n rè tí wọ́n tọ́jú tó yanjú yìí kí ló lè máa ṣe fi ṣàǹfààní fẹ́ni tó rè tọ́tọ́jú rẹ̀ láti fi fi ẹ̀mí ìmoore hàn lẹ́yìn ikú rẹ̀ kò sí nǹkan kan tó lè ṣe fún un lágbọn pé kó rí kẹ́ẹ̀ lágbọn pé kọ́ ra àánú téèyàn ṣerú ẹ̀ ti wúlò fún wọn torí pé káfíìrì lò ìsádùá ìsàrà ilé ìjẹsìn fún káfíìrì tí ọba kọ́dà gan ọlọ́run ṣe lé wọ̀ ẹ máa ṣàdúrà fún yẹn kíkọ́ lọ́wọ́ kẹ́kọ́ gẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ti mọ̀ pọ́ máa náà ni dídá fi mọ̀ pọ́ máa náà ni kó ti kú sórí kèfèrí tó bá sì kú lórí jíjẹ́ káfíìrì ọmọ náà ni ṣùgbọ́n tó lè ṣe ó lè ṣe fáwọn tó já láàyè nínú àwọn èèyàn ẹni tó rè mu àlàyé nínú àwọn èèyàn ẹni tó tọ̀nù bí kápò náà fọmọ sáyé ìyàwó tó fi sáyé àwọn òbí tó fi sáyé fọmọ sí dáadáa sí wọn tó náà bá lè gbàgbà tó àwọn ọmọ rẹ̀ kó náà tọ́jú wọn gẹ́gẹ́ bí bàbá wọn ṣe tọ́jú tiẹ̀ náà kọ́fọ́nà àwọn gẹ́gẹ́ bí bàbá tiwọn náà ṣe ṣe sí i àbí dáa jù bẹ́ẹ̀ gan lọ ìtọ́wá pàtàkì jù kọ́ wọ́nà láti pè wọ́n sẹ́sìn Islam dáadáa tó pọ̀ tó kò tiẹ̀ sí dáadáa tó dáa tó kò sí ó pè wọ́n sẹ́sìn Islam ọlọ́run bá bá fi ṣe kò ń gẹ́ pé gba Islam a ah, orin ńlá mà ni orin ńlá ni náà. wọ́n ní kí a máa ń wò pé bàbá tí ó ní àwọn ọlọ́kà àbí wọn lọ́wọ́ nípò dáadáa ń wáyé àwọn tó bọ̀ ṣùgbọ́n wọ́n nígbà tí wọ́n wá pín dúkìá wọn fún ilé ṣùgbọ́n nígbà tí wọ́n pín fún àwọn ọmọ tí wọ́n pín fún wọ́n ní oṣù kẹta oṣù kẹta ti wọ́n ní ẹlẹ́yìn tí ó pé àwọn ọmọ tí wọ́n sọ pé tó bá fún sàárè tí wọ́n lọ fún ẹsẹ̀ mẹ́fà ẹsẹ̀ mẹ́fà rẹ̀ nígbà tí àtẹnu tó ga náà àtẹnu tó kún ní dandan kó ti gbé ẹsẹ̀ mẹ́fà rẹ̀ àti àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ àsìlámù kọ sí owó ìlú àsìlámù. alhamdulillah ẹni tí wọ́n pín ogún tí wọ́n pín tiẹ̀ kàn káwá lé pé lẹ́yìn ìgbà tí ilé ti bọ́ sí ọwọ́ rẹ̀ kò tó sùn mélòó ní títí jẹ létí ẹ̀ tí ó padà sọ́dọ̀ àwọn ọmọ bàbá rẹ̀ tí wọ́n jọ pín dúkìá ni wípé òkúta ẹ̀sìn o ẹsẹ̀ rẹ̀ ti yọ ọ̀tá o àbí ọgbà kámú yọgbà kámú torí pé kìí ṣe lé bàbá rẹ̀ tọjọ bí wọn ní títì jẹma ilé tiẹ̀ tọjọ ma bàbá rẹ̀ ní títì jẹ ní tòkìsì débà ní ayẹri tiẹ̀ nù ọgbà kàmú ṣe sùúrù táwọn tẹ wá jọ pín dúkìá táwọn bá tún sànù rẹ̀ nǹkan mìíràn àmọ́ lẹ́tọ̀ọ́ láti padà lọ bá wọn kọmọ asùnkún pékè ni lẹ́yìn ìjà bó ṣe jẹ́ káwọn á pín gbàdé títì jẹ́ ilé ìjẹun ìjọba wa kó mílíọ̀nù àìníyelé ọ lọ́wọ́ sọ padà sọ́dọ̀ àwọn ọmọ bàbá rẹ pé ẹ wá àtúntò pín owó yìí àtúntò pín o ẹ̀hẹ́n so bẹ́ẹ̀ náà ni nígbà tó wá fẹ́ gbóná gàdá lọ mọ̀dọ̀ wọn padà sí ilé ìjẹun sì jẹ sọ ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní pé ẹsẹ̀ mẹ́fà náà ní kálukú asọ́dún yorùbá ni asọ́dún yorùbá àwọn máa sọ pé bó lówó bó lówó bó fi agbọ́n bó sì gbórí kúńté ẹsẹ̀ mẹ́fà náà ni so láti fi hàn yí pé kíni kíni ilé ayé tẹ̀ ń wà ẹ̀ tẹ̀ ń wà mọ́yà so ṣùgbọ́n kì í ṣẹ̀ṣẹ̀ mẹ́fà ń tú láàsì tọ́lọ́mọ róńdó tó kú ní ẹgbẹ́sẹ̀ mẹ́fà fún pékin tó bẹ́ẹ̀ náà ni bàbá tó ti dàgbà dàgbà dàgbà tó rí kúńté tó ò ju ẹsẹ̀ mẹ́rin lọ ẹgbẹ́ mẹ́fà fún kílẹ̀ kú bẹ̀ tẹ́fẹ́ kú dúkìá bẹ̀ fún ẹni tó sì fìyàn gbọ́n fìyàn gbọ́n tó ń lọ bí ẹsẹ̀ mẹ́sàn-án títẹ̀ bá gbẹ́ mẹ́fà fún ẹ̀ka bẹ̀ lórí kálukú bá ṣe ga bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa gbé sáré iye bí kálukú bá ṣe ga bẹ́ẹ̀ lẹ́ẹ̀ sáré ṣùgbọ́n ẹ̀dá béèrè ń pàtàkì torí pé ó ti wà nínú mẹtálítì àwọn èèyàn pé gbogbo òkú ẹsẹ̀ mẹ́fà ìnà torí ẹ̀ ẹ̀ rí ń gbà mí tẹ́ gbókù lọ sórí tẹ́ bá a kórí tẹ́ lẹ́fẹ́ sí ẹ̀ jẹ́ kó àǹtí ń sìn ilé náà ni ẹ̀ rí kí wọ́n ti gbé ẹsẹ̀ mẹ́fà kalẹ̀ ẹsẹ̀ mẹ́fà náà wọ́n á máa tíráì pé àwọn fọ́ọ̀sì òkú ọbẹ̀ tó kù bá ga àwọn ńlá kan náà sọ àwọn ọgbà ẹgbẹ́ kó tún bẹ́ẹ̀ lọ àgbẹ̀ ah, ah, ẹgbẹ́ tí ìṣe ti àánú agolo. sọ ìgbà náà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá máa gbẹ síwájú sí i nítòsí ti yẹn ni kíkẹ́ tó lọ gbẹ́ sàárè kẹ́ wo báwo ló kó igun sí i èsì kíkẹ́ gbẹ́ jù lọ àbí kẹ́ gbẹ́ kúrú sí bó ṣe wà torí pé àyè tá a fẹ́ gbòǹ sí la fẹ́ gbẹ́ majority èèyàn wọ́n lè jẹ́ pé wọn ọ̀gá ju bàtẹ́sẹ̀ mẹ́fà lọ ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n lé sí àwọn kan wà tí wọ́n dín sí torí ẹ̀ á kèsì bókù ṣe ga sí so ṣùgbọ́n wọ́n máa ń sọ láti fi ṣàpèjúwe pé ilé ayé ìṣẹ̀dá wà mọ́yà gbogbo bó ṣe lè wù kó owó ẹsẹ̀ mẹ́fà náà ẹ̀dẹ̀ bó ṣe jẹ́. ẹni tí ń ṣiṣẹ́ alápàtà ọ̀rọ̀ abo màálù àbí agbo àgùtàn àbábo ewúrẹ́ kọ̀má àti ẹ̀jẹ̀ ehoro náà lọ bọ́ manuel ṣé a lè jẹ ọmọ ká kún papọ̀ mọ́yà bí ká sún papọ̀ mọ́yà tá a lè jẹ́ àbá lè jẹ́ dáadáa a lè jẹ́ bákan méjì gbogbo ẹran tá a pa tá a bọ́ ọmọ nínú rẹ̀ nínú kan ti yẹ pé a bọ́ nǹkó ti kú kanú ìyá rẹ̀ àbí kó sì jẹ́ pé a bá a láàyè nínú ìyá rẹ̀ tá a bá bá a kó ti kú kanú ìyá rẹ̀ dídú tá a dú dídú ní fọmọ àjẹ́ ẹ̀yìn máa irú rẹ̀ ló ti jẹ rí láyé àmọ́ wọn àwọn ò ní máa kà sí ọ létí tẹ́lẹ̀ lómi ti ń rìn lọ́kàn pé kíni kíni àló ti jẹ irú ẹ̀ bọ́yá so torí pé wọn ò ní kà sí ọ létí wọn àwọn tẹran fún ọ gbà wọn gbẹrẹ sí ọ lẹ́nu bíi alájọ wọn ò ní kà sí ọ létí eléyìí bá wọn. torí àdìsí anábì sallallahu alaihi wasallam tó ní zakatul janini zakatul um dúdú tá a dúyà ó ti tó ní dúdú fọmọ dúdú tá a dúyà ẹran ó ti tó ní dúdú fọmọ tẹ ẹ bá bọmọ nínú rẹ̀ kó ti ṣégé ni ó ti kú ṣùgbọ́n tẹ ẹ bá bá ọmọ nínú ìyá rẹ̀ láyéláyé bákan méjì nígbà pé bí ẹsẹ̀ la inú ìyá débi kọ́ ọmọ yọjú ọmọ bá dìde garando ní máa ń lọ. so ẹ̀yin sì fẹ́ ẹ fẹ́ filẹ̀ láyéláyé kó ní ọmọ jẹun kó fi dàgbà kò sí wàhálà tó bá sì wù yín pàjẹ ẹsẹsẹ wàá mú ẹ pa torí pé òun ti kú eléyìí jẹ́ ti ọmọ èèyàn wọn ń kọ́ èèyàn tó kú tó ń toyún nínú ṣé gbogbo ẹjọ́ wa ti kú tó ń toyún nínú náà láà la inú rẹ̀ náà gbọ́ ọmọ jáde ni àbí báwo lábẹ́ òfin ṣẹ̀ríà inú kọ́jọ́ pé ńgbà tí ìyá kú inú ìyá yẹn ò rúwúyẹ́ láti lè fi jẹ́ àmì pọ́nmọ́ sí wà láéláé. dídákẹ́ sí nínú rẹ̀ dákẹ́ á fi ṣe àmì pé ọmọ ńkọ́ ó ti kú sínú ìyá tabaari àmàdájú pé ọmọ ti kú sínú ìyá rẹ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run o ká la inú ìyá yẹn gbọ́ ọmọ jáde o kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run. ẹ wọ́n ní no ọ̀ràn mẹ́díkálì àní ìsìlámíkálì làwa sọ mẹ́díkálì kọ́ mẹkáníkálì ìsìlámíkálì là ń sọ ẹ gbọ́dọ̀ gbé jáde ìdí ni wípé ẹni àpọ́nlé ẹni mùsùlùmí ẹ̀mí ń bẹ lára rẹ̀ àbótikú. yíyọ ọmọ nínú obìnrin lẹ́yìn tí obìnrin yẹn ti kú mùsùlùmí ìfinisẹ̀sìn ni islam ṣe léèwọ̀ ìyẹn ti kú tẹ̀ǹtún lánú rẹ̀ ẹ wàá lọ sin lẹ́yìn tẹ́ ti lánú rẹ̀ a'udhu billah so kọ̀tọ́kẹ́ lánú rẹ̀ rárá rárá nígbà tó ti dájú pé ọmọ ti kú kanú ẹ̀ á sì wọ́n papọ̀. tọ́ba wá hàn ikú ọmọ yìí sáà ń rora ń sáà ń já púpọ̀ fẹ́ jáde nígbà yẹn àwọn ẹni tó nímọ̀ tó lóye nípa àgbàbí tẹ máa fi dá wa lójú pé pẹ̀lú bọ́mọ ẹ ṣe ń ṣe àti ìgbà tá a rí kó ti ṣe nínú ìyá rẹ̀ ó ti lé lóṣù mẹ́fà irú rẹ̀ lè sẹ̀mí gbà náà láti gbà pé kí wọ́n lanú rẹ̀ wọ́n á ṣe wọ́n gbìyànjú àti gba ọmọ yìí là àmọ́ tó bá jẹ́ pé ọmọ yìí ò ti kóso mẹ́fà tẹ́lẹ̀ náà a sì ní àmọ̀dájú pé tí wọ́n bá fi lè lakùn yẹn tí wọ́n gbé jáde ó lè sẹ̀mí rárá kódà máa gbé sílé ẹ mọ́ kò lè sẹ̀mí tó eléyìí àníjẹ́ fún ọ̀làkùn rẹ̀ eléyìí jọ fi hàn lọ́n wọ́n á sọ pé ní Yorùbá lẹ́wù gbígbé bá kú tontoyún nínú torí káwọn kan ń jẹ́ mùsùlùmí ni láwọn míì nínú àwọn yorùbá yẹn wọn gba òfin rẹ̀ mọ́ ìṣe ìgbà tán wà lélẹ́gún tán wà lẹ́lẹ́bọ tán wà lólóró tán wà lọ́sàngó tán wà lọ́lọ́yà náà wọ́n ń ṣe ìdìsí náà sọ pé bó ṣe wà wọ́n o làwọn ṣe màlẹ́ àwọn o pàtó pé màlẹ́ làwọn ṣe kìí ṣe Islam wọ́n ní tí wọ́n bá fi lè sin obìnrin ní yorùbá lẹ́bùn yùn tó nínú yóò dà kúfà èrògbà ara lé ní ọmọ kú lọ́kọ̀ ẹwà kídà ti burú ẹwà bó ṣe dọ̀tí torí ẹ ọgbọ́dọ̀ ṣẹlẹ̀ lábẹ́ òfin Ọlọ́run pípẹ máa wá lákun obìnrin láì jẹ́ pé ẹtẹ láwọn òfin tàwé yẹn tọ́bọ̀ wá ṣẹlẹ̀ yìí kí wọ́n fẹ́ sin pẹ̀lú ìyá rẹ̀ bóyá láti wá sí ẹnì kó tó kú bá kú tó kú bá kú wọ́n kọjú rẹ̀ sí alqibla bàtọ́ máa sì wà nínú ìyá rẹ̀ ẹ̀yìn lọ́kọ sí ibi tí ìyá kọ wájú sí ẹ̀yìn ọmọ ńlọ́kọ síbi tí ìyá kọ wájú sí tá a bá wá sí wọn tá a fẹ̀gbẹ́ ọ̀tún ìyá lélẹ̀ tá a dojú rẹ̀ kọ alùkébìlà nítorí ọ̀rọ̀ bàbá ẹlẹ́sẹ̀ mẹ́fà sẹ́yìn kí tá a bá fẹ́ sí pẹ̀lú oyún nínú <laughs> tó bá jẹ́ gbogbo ẹsẹ̀ mẹ́fà fífẹ̀ ńkọ́ eléyìí ni wọ́n sọ fa ẹ̀hàn pé fífẹ̀ yọ yàtọ̀ sí tẹni tí ò sóyún nù rẹ̀ dábàá tí wọ́n fi ẹgbẹ́ ìyá lílẹ̀ ẹgbẹ́ ọ̀tún tá a kọjú ìyá sí alùkébìlà ọmọ ti kọ̀yìn sí alùkébìlà àbí ọkọ̀yìn sí ó ṣùgbọ́n kò sí tó burú mbẹ torí pé ọmọ yẹn ọ̀ ń tẹ̀lé ìyá ni ọ̀ ń tẹ̀lé ìyá ni òfin sì sọ pé àtàbẹ̀rù tàbẹ̀ ntí ń tẹ̀lé nǹkan ìdájọ́ rẹ̀ náà ni ntí ń tẹ̀lé ìdájọ́ ntí ń tẹ̀lé ni ìdájọ́ tiẹ̀ gbàtí ìyá ti kọjú sáà kìbìlà ọmọ náà ti kọjú sáà kìbìlà yàtọ̀ títọ́ wá pé gírèsì lọ fẹ́ àbí dọ́kásì àbí pólíkáàpù ńlọ fẹ́ tọ́ ọwọ́ akú pólíkàpù kú dọ́kásì kú jẹ́nẹ́tì kú ó sì gbóyún nú ọmọ tiẹ̀ sẹ́mi pé ọmọ lábẹ́ òfin ṣẹ̀ríà ìdájọ́ rẹ̀ ní ntọ́jẹ mẹ́sìn ìdájọ́ ẹ̀sìn bàbá rẹ̀ ni tí bàbá bá jẹ́ mùsùlùmí ọmọ náà kọ́ mùsùlùmí ni tí bàbá bá jẹ́ kèfèrí kèǹté tíya bí wọ́n ṣe máa ṣe láwùjọ yorùbá tí wọ́n máa fi ọmọ mùsùlùmí bìnrin fún káfíìn ìwà lọ jẹ́ mùsùlùmá tí ọmọ bá lọ kún kékeré ta ló kún káfíìn bàbá jẹ́ káfíìn ìyá jẹ́ mùsùlùmí tọ́mọ rẹ̀ bá lọ kú ta ló kú káfíìn ló kú orí ara òfò tọ́lọ́wọ́ bọ̀ fẹ́ kẹ́ ẹ ṣe nù tóbi ní mùsùlùmá náà ní ká ẹ fi mùsùlùmá bìnrin fún tọ́ á ní wọ mùsùlùmí lọ́kùnrin o ó lè fẹ́ bàkàtàbí yàtù kò bá jẹ́ yahudiya kò bá jẹ nasraniya wọ́n á fẹ́ gírèsì gírèsì wọn á kú tontoyún nínú bó láti sìn láti ni pé á wo bolórí tí àwọn àwọn awa agbede méjì ti ń bẹ láàrin oríta àwọn mùsùlùmí àti oríta àwọn bàkàtàbíà ibi tí wọ́n sì kú sí lọ́jọ́ free land no man's land lẹ́gbẹ̀ẹ́ lọ bí bọ́dà so ẹ wàá sin obìnrin yẹn ẹ sin lẹ́ni tó kọ ẹ̀yìn rẹ̀ sí alùkìbìlà ẹ kọ ẹ̀yìn gírèsì yẹn sí alùkìbìlà láàrin oríta àwọn mùsùlùmí àtàwọn kùfà ìdí tó ń fi jẹ́ pé ibẹ̀ ni wọ́n wà ní ọmọ tó wà nù rẹ̀ táwọn alọ́gbé sáàrin àwọn ọ̀daràn tọ́ àwọn agbè sáàrin méjì ẹ wọn kọ ẹ̀yìn ìyá yẹn sálkìbìlà torí pé tẹ́lá ti kọ ẹ̀yìn tiẹ̀ sálkìbìlà ọmọ ti kọjú sálkìbìlà so bẹ́ẹ̀ ni Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala sọ pé a máa sin obìnrin tó bá jẹ́yàwó fún mùsùlùmí nígbà tó jẹ́ bàkàtà bí àtọ́bá kú tó ń ti oyún nínú. Thank you.

téèyàn lè máa lò ó fi sọdẹ oṣù tó burú bẹ kọsá ti máa máa bọ gbélé torí pé màláíkà ò ní wọlé tí ajá bá wà táwòrán bá wà táàgó bá wà irú agogo tí wọn máa ń lù gbàgàgbàgà ń ta àwọn ṣọ́ọ̀ṣì gbogbo orúlé tó bá wà màláíkà ò wọlé tọ́ọ̀bù àkú màláíkà náà náà àgbẹ̀mí ẹ̀ o àmọ́ màlẹ́kà kẹ́ ò ní wọlé ẹ̀kọ́ ọmọ lérò pé kò ní jó wó kù tó àmọ́ màlẹ́kà àyà kò pé kí wọ́n mọ̀ wọlé o tó ọjà bó ṣe jẹ́ mẹ́m. tán wọ́n á ní kíni èèyàn yá nǹkan ọba bàjẹ́ lọ́wọ́ yìí gbó láti àṣì àṣìjọ sọ pé tó bàjẹ́ o ọ̀sán wẹ̀ padà. ben ẹni tí ó yá nǹkan lábẹ́ ṣẹ̀ríà ẹni tó yá nǹkan pé ó ah, yóò bá há ọ̀la torí pé nǹkan kan pè ní wọ́díyà nǹkan kan pè ní kọ́ọ̀b yíyá yíyá náà ní Yorùbá bí máa bá a ṣe máa ń yára wá fìlà lè yára lẹ́wù tètè yára wọn bucket so eléyẹn wọn ń pè ní wàdíyà tọ kọrùdù sí wà tọ́ ya lówó tọ́ ya yàn ní nǹkan lọ lò kọ́ san padà lè yá búrẹ́dì jẹ pé ọ san padà owó tá a yá lò tá a fẹ́ gba lórí rẹ̀ tá a fi sàánú rẹ̀ ẹni tá a fún yìí ọwọ́ rẹ̀ ọwọ́ ẹni tá a fọkàn tán ni kò ní san padà lópin ìgbà tí ò bá jẹ́ kó ló ṣe sábàbí tó fi bàjẹ́ sontí ẹni tó ní nǹkan yẹn ó ṣe wádìí nígbà tí wọ́n bá bàjẹ́ àbí tó bá bàjẹ́ lọ́wọ́ rẹ̀ ni pé kó ló ṣe bàjẹ́ bí iron nísìn mọ́kàn fi sí náà ni tóbi tí wọ́n ti yín sókè pé kó máa gbóná lọ́ba spark sẹ́wọ̀n eyín òkè lóyún òkè àmọ́ bó lóyún dé ṣé mo sọ fún ọ pé mo ń gbóná lágbóná jù bó lóyún dé mo yín dé lẹ́ni tọ̀ ju ẹsẹ̀ méjì lọ lọ́ba yarí gbogbo èèyàn máa parọ́ mo yín kan lẹ́ni gbà so ọ̀sán wẹ̀ ó tún ṣe eyín ju méjì lọ ọlọ́run tẹ́lẹ̀ ìjẹun sì jẹ. Aleykum salaam. lápapọ̀ wọ́n sá na obìnrin ẹ̀dẹ̀dẹ̀ tẹ̀lé pé nígbà tó padà délé àwọn obìnrin wọ́n rán mẹ́ta látara nínà tí wọ́n nà yẹn wọ́n sá kí arákùnrin kan wá jókòó nísìn bó ṣe dàgbà tó kú wọn máa dà tó lẹ́nu ni ìyá wípé kò lè ó ń bọ́ téèyàn bá sọ̀rọ̀ ó sì ń sọ̀rọ̀ jẹ́jẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ sọ kò ní dáadáa wọn ní obìnrin kan ó jẹ́ mùsùlùmá wọn á lọ lóyún fẹ́ nìkan gẹ́gẹ́ bí ìṣesí àwọn tí ò lẹ́sìn so àtúntún á lọ lóyún nílé àwọn tó lóyún fún un wàhálà tún ṣẹlẹ̀ wọ́n tún lu obìnrin yẹn ní lùlù tó ṣe wípé ó mú kórìí rẹ̀ gan dàrú so àwọn òbí rẹ̀ wá tọ́jú rẹ̀ lọ́sibítù títí títí tí ibi tí ó gbádùn sí ó ní pé kò lè jókòó kó ló ń fẹ́ sọ̀rọ̀ àbí kó máa játọ́ lẹ́nu kí wọn lè ṣe nírànlọ́wọ́ fún obìnrin báyìí tá a lè ṣe nírànlọ́wọ́ fún ni pé gbogbo àwọn tí wọn lù ú síbẹ̀ mọ̀ wọn kẹ́ kó wọn ni kẹ́ wọn ni ẹrù yín ni ẹ̀sùsù ká ẹ gbé fẹlẹ́yìn ṣùgbọ́n ní yorùbá lẹ́wù wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọn gba apari rẹ̀ lé àyànjú rẹ̀ lé wọn mọ̀ á pè fín wọn fi náà lẹ̀ wọn mọ̀ á pè fín gbogbo àyànjú rẹ̀ lé mélòó lọ yànjú ebi lé náà ti bẹ́ẹ̀ lẹ̀kẹ́ tó dá ọlọ́pàá kò sí èjì ọ̀yànjú bẹ́ẹ̀ so nítorí pé haúsá pòwe wọn ní làwọn ti mú òkú kábẹ̀rẹ̀ sí ní rọ lẹ́sẹ̀ ẹ̀rù oníbàlà yìí. torí pé nígbà tí ẹ bá fi hàn wọ́n pé à wọn ò lè lu eléyìí gbé gbogbo ń sáà ń ṣe fún wọn gbà fọlọ. ẹ̀ ń pé tí ó dé lù yàn sáàlù tó rí fi dàrú ẹgbẹ́ yorùbá níbi tí wọ́n gbọ́ lọ́ngbọ́ dé èso ọlá sálẹ̀ lómi ìfi lù nílòjú òkà burúkú kan òkà àṣetáni àlùwó àlùgbẹ àlùjátọ́ lẹ́nu bẹ́ẹ̀ lómi ìfi lè nà lóńdì. so torí ẹ̀ fún àtẹ̀bá ara wọn mú kálukọ́ jẹ́wọ́ dọ́bà sí tẹ̀lé ìjẹba ẹlẹ́ẹ̀kejì ó dẹ́ ní kóbìnrin gan ìyẹn abú ni o ìyẹn abú ni ó náà sì aba gbogbo ẹ̀jẹ̀ mùsùlùmá ló zina pé kíni kí ló fẹ́ gbà mí á tẹ̀ bá mú un náà léyìn abú ẹ̀ ní mẹ̀yìn abú láti yẹra fún wọn lọ sídìí ilẹ̀ nìkan abẹ́rẹ́ nǹkan mẹ́wàá wọn lọ lóyún. ẹ wá pé àjẹ tí òun náà ti náwó sí àtẹ́lẹ̀ náà ẹbí ọ̀pọ̀lọpọ̀ obìnrin láwùjọ tí yàrá fi jẹ wọn lónìí ẹbí na tí wọ́n rìn náà ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀wà ní wọn yàwó after all ọ̀fẹ́ obìnrin yìí igi láàrin àwọn ọmọ sì ti pé nítorí pé kọ̀ọ̀nà ń kọ̀ọ̀nà ń èyí tá ń fẹ́ gan àlàsúndẹ́tì láwọ̀rọ̀ sóòlì yìí láwùjọ yorùbá nínú wọn mójútó tátúwá gbé akànrìn kàdé ara alábàkọlù ra wa ọlájú pé aláìdáa ló náà ọ̀rọ̀ òsì dùn lẹ́nu yóò lè gbọtọ ọlọsẹsì náà tún lọ gbẹnu jẹjẹjẹ ń bo abẹ́yìn náà òfurá ń bẹ́ẹ̀ èsì pé ilé ọkọ fa ilé àlè nífa àwọn tí wọ́n á náwó ọ̀yà fún tá mọ̀ wọlé. lórí tó ṣe pé wọ́n bá ní èsì fi kílèmù pa àwọn wọn ni táǹsù igi fún wọn. eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ wàá tọ́jú rẹ̀ ẹ gbé lọ sípìtù pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn bá rí sí. ṣùgbọ́n láti kó àwọn èèyàn àwọn ni wọ́n ìnáwó rẹ̀ àwọn ni wọ́n náwó òdì rẹ̀. pé yorùbá pé wa tán ebi nǹkan kan náà ni wá nǹkan kan lura wa.

tá a fẹ́ fún yẹn gangan tó bá wá rí kíní yẹn tà bóyá ten percent lórí ìgbà tá a bá tà àmọ́ tí ò bá ta tó fi oṣù ẹ bá ti já jẹ́ pé owó ta fẹ́ fún ní oṣù ẹ ló gba ló máa gba gbogbo ẹlẹ́ẹ̀kejì mẹ́ òun náà ní pé ẹni tó yẹ pé àti wá sọ pé kó máa bá owó níbàárà sí ó ti dààmú dààmú títí òun ò rí ta ẹnìkan tó yá ṣiṣẹ́ bí ọjọ́ mẹ́ta ló wà rí ta àwa fún ẹni ẹ ní ẹ̀tọ́ tiẹ̀ nígbà tá a fẹ́ ní yẹn náà wá ṣe kò ní àsìkò yẹn gẹ́gẹ́ yìí sọ àwọn ọ̀gá ẹ̀yin náà dáàbò lórí kìíní ẹgbà kì í ṣe gbogbo yóò kú ó wọ̀ lọ́gbà torí pé iṣẹ́ bẹ́ẹ̀ náà ṣe lórí kìíní ìdílé yẹn gbà tó tọ́ gbogbo yẹn gbà náà mọ̀ pé ìtọ́ lábẹ́ òkúta. ẹni tó ṣe wàhálà lórí àti rí iṣẹ́ tá a pé tí bá rí ṣe ṣe wọ́n gbà yé báyìí tó ò sì rí ta lápèjúwe tẹ́lẹ́kẹ́lómi lórí ta ṣé tẹ́lómi bá rí ta sáálé fẹ́ni àkọ́kọ́ tó ṣe wàhálà títí tí ọ̀rẹ́ ni rà sáálé bùn ní kankan dáadáa tẹ bá bùn níbẹ̀nu dáadáa ṣíṣe kò sì burú so fa'alul khayra la'allakum tuflihu ẹsẹ̀ rere kẹ́lẹ́ bá aṣọ oríire kò sì tó burú mẹ́. wọ́n á ní sáálé sọ pé tó bá bá ní ta mọ́tò yìí láàrin oṣù mẹ́ta àgbà ọkọ̀ bá ní ta mọ́tò yìí láàrin oṣù mẹ́ta wàá sì gbẹgbẹ̀rún mẹ́wàá a sì mọ̀ pọ́ ta tóṣù mẹ́ta ń bá pé yọ gbẹgbẹrún mẹ́wàá àmọ́ aṣọ pé tó bá tà kóṣù mẹ́ta tó pé iye ìgbà tí ó ṣe tó fi ta mọ́tò láwòye tí ó lẹ́tọ̀ọ́ sínú owó fún gbà wọn ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ yìí pé àwọn aṣọ fún pé mọ́tò yìí o tó bá rí ta láàrin oṣù mẹ́ta o wàá gbẹgbẹrún mẹ́wàá o ṣùgbọ́n tọba tún á rí tàjú yìí tá a wí yìí lọ wàá gba ìdá kan nínú mẹ́wàá iye tá a bá tà kún owó tá a láfọ̀ eléyàn kò tọ́ torí pé o ti sọ di o ti sọ di àkàdéyìn fi àkàd o ti sọ di kọ́ńtrákìtì méjì nínú kọ́ńtrákìtì kan ìjára ni jàálà náà sì tún ní kò tọ́ ẹyọ kan lọ fara mọ́ nítorí pé nítorí da irú náà lọ́kàn ju àtọ́jú kòkòrò gbé yàtọ̀ ọba ṣe bá wa gba ibà tó bá fún àtúntò ó tún gba yìí bọ́nọ̀sì pékè ní bọ́nọ̀sì kìíní ẹyọ kan náà lẹ́ fara mọ́ torí pé tí ẹ bá fara mọ́ kan òun á máa sáré kó wọn rẹni tí ó ju iye tẹ́ wí lọ wọ́n fi wá da nǹkan tí kò níyì ká lọ títí fún yàn lówó gegege eléyìí tí jẹ́ atẹ́rí gbépè torí ẹ ẹ fílẹ̀ ọ̀tá ní rọrùn tọ́lọ̀ bàbá ní kó rí ta owó sẹ́rẹ̀ ní ẹ fún tẹ́bá lẹ́mìí pé ẹ̀tún bùn lówó kan ẹ má sọ ẹ má sọ títí tí ètà tán bàbá tà tán owó sẹ́rẹ̀ tá a láfọn lóṣù mẹ́ta ni wá gba ilé ìyàbọ̀ ọ̀tẹ̀ bó ṣe jẹ́ torí ibi tẹ́bá ti sọ gbogbo ẹ̀ fún náà ni wọ́n ti máa polongo tí wọ́n fi sọ eérú di ṣúgà ẹnu ó dùn ju yọ lọ tí wọ́n èso eérú di ṣúgà mọ́yàn lọ tó tó tó gbèrú délé tó máa dà á tì tí wọ́n padà wàá hàn pé wọlé lé. muslim náà bá kọ́ndíṣàn bá

oníbèrè sọ pé agbóbìnrin kan mùsùlùmáàni gbà tó wọlé ọkọ wọn á lọ ṣe kínní kan pé wọn ń pè láàjò ó ṣáájú ọmọdé lè wàlí ẹ sì mọ̀ pé wàlí lọ́dọ̀ àwọn Yorùbá dédé àwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù àárín tiwọn wàlí wà nígbàgbọ́ tiwọn ẹ̀yìn sì máa nu ṣẹ̀rí àpé gbogbo ẹni tí ó bá gbọ́ lọ́nkọ́ ti ń páyà rẹ̀ nìkẹ́ni wọlé ọlọ ala inna awliya allahi la khawfun alayhim wala hum yahzanun alladhina amanu wa kanu yattaqun àwọn olùgbàgbọ́ òdodo tó ń páyà ọlọ ni awliya ọlọ wọn á ní ìyá yẹn Eh, àbí ó ṣáájú ọmọ débi pé oògùn kan tá a gbé fún ó sì lò àbó lò ó náà ní lọ́sà mú kí ìyá yẹn kó sá mọ́ wà nọ́mà mà ibi tí òtún wá wà nọ́mà wọn tuntun wá rú lọ́dọ̀ wàlí wàlí yìí òun á wò pé tọ̀ lóyún ọ̀gbádùn bí kankan bá ń ṣe lọ́pọlọ ebóbìnrin náà sáà ní lọ́nba tún rọ́ọ̀lù ẹ pé gbogbo eléyìí sì nǹkan bàbá rà ń sọ́ọ̀sì yìí sì nǹkan bàbá ayé mọ́yì gbogbo wọn wọ́ ọmọ wọn wọ́ ọmọ ẹ wá gorí òkè bẹ́ẹ̀ wá àwọn ní ọmọ bá wọn sùn lálẹ́ pé báyọ̀ kọ́ ọ̀rẹ́ ọ̀ma ṣe àwọn ó sì dán wò ó lóyún náà ni. naam naam so nítorí di eléyìí báyìí nígbà tí ọwọ́ àṣẹlẹ̀ báwọn ìyá sá lóyún ẹ̀kọ́ ọmọ náà ní ń wá torí fi dàbí ìgbà tí tọ́ ọ̀sá bímọ ọlóyún inú kọ̀ǹdíṣàn yẹn náà ní ẹ̀ wá o olóyún fún wọlé wọlé èké ṣètánì olóyún fún ọmọ wa jọ bí òmùmú lọ́ba ló ń kọ́ lóyún torí kí bísíǹnẹ́sì ọmọ bá dàrú so wọ́n sá ni wọn wá ń fà àwọn ìyàwó wọlé wọ́n sọ pé ọjọ́ pọ̀ àwọn bàjẹ́ ni olóni nǹkan so ìyá ìyá tí ń sàárẹ̀ àwọn náà ọmọ tó máa fi dàgbà wọ́n á ní bò wọ́n sọ ọmọ ìbéèrè ń tí nǹkan ṣe ó béèrè ẹmẹjọ àfẹlẹ yẹn síta bá ẹni tí nǹkan ń ṣe ni kó béèrè náà. lórí èmi ni pé ẹni tí bóyá wọn fẹ́ lu àgbo jẹjẹ àwọn táwọn máa ń kiri àgbo yẹn ká ní títì yẹn ìyẹn wá dá dúró ọ̀tún yẹn rí wọ́n pé wọ́n ti wà lórí ẹ̀kọ́ ìgbà àwọn ìjà pátá sí ọ̀rẹ́ náà yẹn ìyẹn wá sọ fún wọn pé òun ò lè sọ ọwọ́ ẹni tí ó sọ fún ẹ àgbàkọ́jẹ́ wípé nìyẹn náà lọ́ọ́ bá wá ẹni tí ó sọ fún bá bí téèyàn bí ní òkú mọ nínú ìsìlá téèyàn bí sínú ìsìlá mọ òkú mọ ní wọn bí sáàmà ní ọmọ sílá ká tó sọ. ọmọ tá a bí ló tó sì jẹ́ pé bàbá ni sáàsì sọ láti lára bá a ní ṣe á sì sí lára kò bá ké kò bá àmọ́ ké ti pé. ẹni pé gbogbo ọmọ tá a bí lẹ́yìn tó ti pé oṣù mẹ́rin ju oṣù mẹ́rin lọ ètò dọ́gba jù inṣàlá yóò jáde inú tíra wa tá à ń kọ nípa abẹ́sẹ̀ ń láti sókù lára ọmọ tá a bá bí lẹ́yìn oṣù mẹ́rin tọ́jà yìí pé ẹ̀dá rẹ̀ ti pé kọ̀bá àké ńgbà tó bọ́ kọ́dà kó ti kọjá bọ́ ọmọ ló bá ti pé ètò ọdọ́gba jù nípa á sì sọ láti sí la àgbọ̀dọ̀ lọ sọ sí sálángà o àgbọ̀dọ̀ lọ sọ sórí àkìtàn o ẹ̀dá kan tó ti pè ní á lọ sí á sì sọ láti sí lára á fàṣọ gbẹ̀yìn sí lára á wẹ̀ á láti sí lára sórí tí a ń sùn. wọ́n ń kiri àgbo ìyẹn fẹ́ mọ àgbo jẹ̀dí ẹni tí wọ́n ń kiri àgbo yún ó ń ta àgbo tí wọ́n fi ògógóró ṣe níta fọtí ṣe náà ń bẹ lórí ẹ ọtí ti dì sínú ọ̀rá kíní kan dragon àbí kíní kan dragon ẹ̀mí ọmọ ń ń pè bàbá so gbogbo ẹ̀ náà ló tún gbé lórí wọn á ní rà gbó ń mùsùlùmí ló bá ní lèmi kọ́ bẹ́ẹ̀ mi má gbò tí mo fẹ́ rà ẹ so ẹni tó fẹ́ ra àgbo olóòrùn tó àbá ẹni tí ó sùn kí á ní ìdájọ́ rẹ̀ aláìdáa ṣé òòrẹ́ ti ń tàgbò jẹ̀dí ètò gbogbooro lómi ti ń tàgbò jẹ̀dí tí ètò ọtí ẹ̀ nítorí pé irú báyẹn làwọn náà fi jẹ́ pé bàjẹ́ ìyá alágbèjẹ̀dì náà ṣé ṣé agbèjẹ̀dì nìkan là ń kiri àbí ni àtúntò tí ẹ máa bọ̀ kí ló dé ọtí tó ń tà ní onídìí ẹ̀rọ agbèjẹ̀dì lọ́dọ̀ rẹ̀ ọtí báwo ó dàbí pé wọ́n fẹ́ ni wọ́n á pure water sínú fíríjì tí ní gíláàsì lóde báyìí ọtí pure water dákun rẹ̀ ẹ lọ bí mímọ ara lọ́dọ̀ ọrú wọn bá wọn bẹnu pé à ń ràn yàn lọwọ pé kí bàjẹ́ ọmọ tàn. ẹ wá ra ta fún náà ni. ẹgbọn wọn si sí ní mú kú òpè èèyàn kàn jókòó nílùú yìí o èèyàn jókòó pẹ́ yóò jókòó tayọ mọ́tò. torí àwọn èèyàn ní wàá rajà lọ́dọ̀ ti ọtí ọba ọtí ọba àní tí ń kiri àgbòjẹ̀dí kí ló kí da àgbòjẹ̀dí papọ̀ mọ́ gbogbooro. ìyá àwọn màmá màmá kan náà nù tí gbogbo àwọn eh, oríta oríta nínú òlù tí gbogbo àwọn aláìlérò ọlọ́kú sọ́dọ̀ wọn inú ẹlòmíràn ti pọn kókókó inú sì so wọn lọ máa gbà mẹ pé ẹ ẹlòmíì sẹpẹ ẹgbẹ àgbẹjẹ dídì ni wọn wọ ẹ bá pè owó lè owó lè fa méje owó lè fa méje mukumu tó mukumu yọmu yẹn yọmu yẹn ẹyin yóò fò tẹ́ ń ta fún wa sẹ́nu bẹ́ẹ̀ ṣe ń ba tí wọ́n jẹ́ lọ fẹ́ kíta àwọn ọmọ tí náà ta èyí tó bẹ́ẹ̀ ṣe ń ba tí wọ́n jẹ́ tó náà tún wọn bú àwọn olórí ibú lásán wọ́n ti ti ń bọ̀ àwọn olórí ibú ló pa owó wọn. torí ẹ bẹ̀rù ọlọ́run irú kájẹ́ náà sọmọ làkejì o táwọn pé mẹ́rin yóò kó ọ padà sọ́dọ̀ tí ń ìdí inú tó yẹ kí wọ́n bá tò gbogbo títí tọmọ tí wọ́n lè dà ìyá ìyá ìyá ìyá ní igbó ọmọ tiẹ̀ náà ó lè parí sórí gbáná torí ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀ páyọ ọlọ́run gbogbo ń dáǹsẹ̀ lónìí èèyàn padà jèrè rẹ̀ láyé yóò tún jẹ tó bá di lọ́la kéèyàn. à ń ta a à ń kiri rẹ̀ ká kò tó burú mbẹ̀ lókè ìgbà tí ìbá jẹ́ kó gbogbooro lẹ̀ fi ń pò ìgbà tí máa kiri ọtí pẹ̀lú ẹ bí ẹrú nu ó ní wọ́n bò wọ́n sì ta fún náà rà létí lọ́wọ́ sí lórí bá <laughs> à olùfẹ́ bì fún ní gáràjì lọ́wọ́ bẹ̀rẹ̀ sí bì ní pọ̀ ní gbọ́ ní ó sáà ń tọwọ́ bọ̀ náà fún wọ́n parí àbá pé à èyí tó mú ìwọ òru òun ọ̀tọ́rọ̀ òkúkúrò subhanallah gáràjì béèrè kìíní mímọ̀ mú ni <laughs> torí ilé ìjọba ṣe jẹ torí ẹ̀yin mùsùlùmí tẹ́yin bá mọ̀ nípa àgbo tẹ́ ẹ mọ̀ nípa ewé tẹ́ ẹ mọ̀ nípa egbògi tàbí sàgbo jẹ̀dí tàbí sàgbo bà ẹ̀yin náà máa ṣe ẹ̀yin náà máa ṣe ètí ò ní ní à ń ṣẹbọ sọlọ nínú tí ò ní ní à ń jẹ tọlọ ṣe léèwọ̀ nínú ẹ̀yin náà máa ṣe ẹ fi compete ẹ fi ṣe díje pẹ̀lú àwọn ẹni tí ń tẹ̀ tí ọ̀dà o nígbà tí àwọn yẹn bá rí i pé ń ṣiṣẹ́ dáadáa ẹnì kí wọ́n dẹ̀yìn lẹ́yìn ara ìtàn fọtí kù. kò sí nídìí kíkọ́ ọmọ kiri ká kó làgbo ṣe nu kọ̀rọ̀kọ̀rọ̀ lé yín lọ́ọ́ máa ti ṣe táwọn yẹn máa ti mọ̀ wá láwọn ọmọ ara. kọ́dà ìlọsíwájú ńlá ni bá a tún lè ṣàgbo náà ká tún bá àwọn arọ́ sọ̀rọ̀ àpọ̀ ọmú àwọn akẹ́kọ̀ọ́ pàgbó lọ́dọ̀ aláfíríkà ń bì bó gbà pẹ́ẹ́rì kálẹ̀ tó fi ṣàgbo tí ìbàjẹ́ bẹ̀ nílùú lóhùn ìsìn bẹ̀ láwọn ọ̀tún kálukú ìrànlọ́wọ́ ọlọ́ọ̀ ó tún débi pé tá a bá tún ṣàgbo náà tá à ń tún rọ sínú ọ̀rá àwọn tún máa ra àfi bíi pure water omi lásánfà omi ìgan pure water ni à ń tún fowó rà ṣe wá òkú náà ṣe wá ràn wá lọ lórí àgbo ẹni tó mọ ẹsẹ kó náà mọ ẹsẹ ẹ mọ àfi àràmù sí ti torí pé tí àwọn èèyàn máa ń ṣe ìtọ́ dáa tí wọ́n sì ṣe ìtọ́ dáa òun ni ó kó tàbí ètí ọ̀dà táwọn ẹni tí ń ṣe ètí ọ̀dà náà fi máa ṣe ìtọ́ dáa èyí ti jẹ́ lónìí ó ń kiri títí títí wọn rẹ́ ni pé òun àgbo tí lágbádá dálẹ̀ tí ò gbogbooro nú náà ni àwọn ọmọ Ghana kan àlékò ládùúgbò kan lọ́ba lèndé mbẹ̀yẹn tẹ́ bá rí bí àwọn èèyàn ṣe ń rọ́ wìtìwìtì wá mu àgbo lọ́dọ̀ ọ̀wọ́n ẹ̀kọ́ àgbo lásán bí wọ́n ṣe ń rọ́ wìtìwìtì wá mu tójú mẹ́sẹ̀ tí wọ́n bá Ghana tó kù ni wọ́n kò sí ògógóró kò sí kò sí àgbo tó fò ògógóró ṣe mbẹ bẹ́ẹ̀ bá sì wọ bá mú kò sí àgbo tó sí twenty naira ó sì bọ sínú nù tó o bá mú tán òjijì ló gbọ́ gbọ́ bẹ́ẹ̀ tọmọ pé yẹ sábà pé ń ti bà eléyìí súnmọ́ kó modernize ṣe àgbójú àgbò lọ ni àgbójú àgbò lọ ṣùgbọ́n àánú òtún ti wá ṣe jàmáà táwa dínà sí tọ́lọ̀ ń ṣe léwọ̀ subhanaka allahumma bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.